ṣe kó má jọ bẹ́ẹ̀ o kò lè ṣe kó má jọ bẹ́ẹ̀ o kò lè ṣe kó má jọ bẹ́ẹ̀ o nítorí ìpè náà. kárí kárí kárí bí kàkúrẹ́ láwọ̀ ó kárí ọ̀lọ́ ọ̀tá. na manager pocket bí kò na manager pocket bí kò na manager pocket bí kò. na only you play your manager. Oh, Ẹ dákun mo fẹ́ lọ tọ́lẹ̀tì tọ́lẹ̀tì. Ó ní jáde mi nìyẹn ó tẹ́lẹ̀ kò mọ́ ọ̀rẹ́ ni ẹ máa pariwo náà tí mo bá pariwo báwo gbọ́dọ̀ tí o kẹrin ní kíkan máa dára. ẹ sọ ìwé ní ilé òwe why you wan dey stay here. no no no no no no no no no no no no Cause I don't go with this rubber line. Why you dey wait till when dem? Oya oya oya oya oya. Look manager. Ẹ wọ pátá yín. No ẹ jẹ́ wọ́n sì. No wọ́n pẹ́ ẹ wọ pátá. I no be carry you. Come here come see. Wow, wow, wow, wow, wow. Hey! Take your time take your time. Oh. You don't see people for. Bimbo! Ah, ah, ah, Bimbo! Bimbo! I don't know. Bimbo! I don't know. Una blind when my sister come here, come use this bath. We take, take you. Ẹyọ sẹ́yìn ẹyọ sẹ́yìn ẹyọ sẹ́yìn ẹyọ sẹ́yìn. Ẹ máa bá òbí náà tó. Ẹ máa bá òbí náà dey craze. Abẹ́bẹ́ Bimbo Bimbo ṣé orí ẹ yí ni? Ṣé ọmọ wípé a tò síbí ni? Ṣé orí pọpọ káàkiri wà bẹ́ẹ̀ ni? Sórí ẹ yí ni? Ẹ ṣe yóò fọwọ́ kọ́ mi sí wọ́wọ́wọ́wọ́wọ́ jọjọ yọ. Ẹ má fọwọ́ kọ́ mi bíbẹ̀ kọ́. bá fún yín ga etí. abẹ abẹ abẹ abẹ ẹyà wòlé mọ tilẹ ni kí ló máa gbájú ah. èmi náà bá ti ṣubú lẹ mo máa ti ṣubú yìí tí ẹ ṣe é ṣe rẹ ni. bàbá ẹ jẹ ẹ jẹ ẹ jẹ bẹ́ẹ̀ lọ sí i dànù ẹjọ torí Ọlọ́run ẹ̀yin tẹ wá fọ òní kẹkọọ ojúmọ́ kẹtọ wá gbọ́dọ̀ láàárọ̀ kùtùkùtù ẹ kúkú mọ fashion old fashion. nobody go fẹsẹ̀ tọkọ yẹn dáwọ́ mi àlọ́. iná iná iná iná iná iná pàṣẹ yàrá gi o. owó ìfigèmé. pàṣẹ yàrá gi. a fi mọ owó ìfigèmé. iye tí kì í fẹ́. they no born you well. you see all the things they no born you well. i go teach you lesson. they no born you well. when you go learn you dey praise. they no give you twenty four hours i go oh. train you. Oh. ẹ wo ẹ jọ ìdúró Ọlọ́run nǹkan tẹ gbélé orí táàpù yìí ó lágbára díẹ̀ tí kinní ẹ̀ táàpù yìí bá kán èmi olówó tí màá dá o kí ẹ tó máa fi pàṣárà nagi pàṣárà nagi o ẹ tó lọ lọ́wọ́ ta ni tiri tẹ. ìwọ ta tiri tẹ. mo rò kó rẹ̀ yín sa. orí yín orí yóò pè. tẹ́sẹ̀ nù bí bá di o èmi lẹ́ bá wí pé ọlá ìgbà ìjà àgbàlagbà ni o. jọ torí ọlọ́rọ̀ tó wà nílẹ̀ ikú kẹ̀yìn rárá onígbọ̀n mi wọ́n gbá mi lẹ́nu báyìí fún mi gbé mi lẹ́nu bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ sí èmi ìwọ sọ̀rọ̀ sí èmi èmi. adi shit wey dey your back i go deflate am you dey craze. ẹ wá ẹ wá ẹ lọ kúkúrò mi ló ṣe lọ bọ́dà pé wọ́n wẹ̀ ẹ̀tẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí bá kí gbogbo yín mọ́lẹ̀ má ti lọ nà yín jù as i just so me small but my sin mi joyin joyan i go kill all of you for this compound see ẹgbẹ́ mi ò lè já o ṣùgbọ́n lọ́bùrọ̀ tó gbójúlé ẹ̀yin wèrè tó ti ta. ó ga ṣe mi lábúrò ṣe mi lábúrò àgbẹ̀. God Almighty ẹ bá kọ́ta ṣe fún yín máa kí ògbó kan yín ni a máa mú yín lẹ́yìn kọ̀ọ̀kan máa lọ yín jẹ́ irun ẹ̀ jáwèrè. ẹ wá ṣì náà go beat us ṣé kọ́ta tó yìí dé beat am. Ah, ẹ ti ẹ̀ mú ọ. ẹ ti ẹ̀ mú lẹ́yìn mí ni mí. ẹ ti ẹ̀ mú pàmò. ẹ ti ẹ̀ mú lọ. Oh my God. Christopher ṣéyìn ò rí wípé àárín ọ̀tá la wà ni ah, abirú wà burúkú wo ni àwọn ọmọ tó ń gbé nílé yìí ń wù ká má lè mú church member wa wá sínú ilé yìí kó wá kí wa ìwà tí ò bójúmu ni bí wọn ò ṣaralẹ̀ wọn á ṣẹ̀ṣẹ̀lẹ̀ wọn á máa jẹ chewing pàkàpàkà kí ló dé. Sister Mary hmm? nǹkan kan wà tí mo fẹ́ kó understand Jésù olùgbàlà wa gangan fúnra rẹ̀ òun náà lọ́ta Sister Mary. Mm wọ́n fẹ́ kó o jẹ́ ká rí bíi pé inú ilé tí a wà yìí àárín ọ̀tá là ń gbé so that ìyẹn lè fún wa ní inspiration láti lè máa kún fún àdúrà dáadáa nítorí pé à ń láti ṣẹ́gun ọ̀tá wa nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé tí a bá yí wọn padà nínú empire yìí ìgbà yẹn la ṣẹ́gun ọ̀tá. Hmm. ṣáwọn eléyìí lọ́rọ̀ gbọ́ àwọn ọmọ tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ fẹ́ sọ fún wọn tí wọ́n fẹ́ gbọ́ ìlànà ọlọ́run ẹyọ kan tó kéré báyìí wọn ò mọ kọ́kọ́ ṣe nínú ẹ̀ àwọn ọmọ ọ̀rọ̀ ilé ayé lásánlásán ṣáwọn eléyìí lọ́rọ̀ gbọ́ Sister Mary, hmm. I don't want you to think like that. O oh, ní láti ronú báyìí. Bẹ́ẹ̀ni, nítorí pé bí a ṣe wà yìí òjíṣẹ́ Ọlọ́run ọba ni wá, kò yẹ ká máa sọ àwọn ọ̀rọ̀ tó máa máa fún wa ní ìrẹ̀wẹ̀sì ọkàn. A ní láti máa sọ àwọn ọ̀rọ̀ tó máa máa mú wa tẹ̀síwájú ni. Olúwa náà sọ nínú Bíbélì, ó ní òun kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. Kí ló dé tó ṣe ń sọ̀rètí a lè yí wọn padà? Of course we can do that pẹ̀lú àdúrà nígbà tí a bá máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn yó sista Mary èmi mọ̀ pé wọ́n á yí padà o. Hmm, kó yá yí padà ní pásítọ̀. bẹ́ẹ̀ nítorí pé mo nígbàgbọ́ nínú Ọlọ́run ọba mo dẹ̀ nígbàgbọ́ nínú báìbù mi Ọlọ́run ọba dídì ràn ọ́ wá sínú ẹmpáyà yìí ni láti lè wá yí wọn padà láti lè gba àdúrà láti lè jẹ́ kí wọ́n mọ Ọlọ́run ọba láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo ọ̀nà tí wọ́n ń tọ̀ yìí ọ̀nà parun ni láti lè jẹ́ kí wọ́n rí ìmọ́lẹ̀ yàtọ̀ sí òkùnkùn hmm. sista Mary let's pray about it ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù gbogbo tó ń jẹ́ ogun ọ̀tá nínú ẹ̀páyà. ọtí tó dá lójú ẹ̀ eh, àti six missed call wọ́n ti pèlè o ilé bàbá òkòló wa ó rẹ́bí ṣeré. àzà kò sí ọjọ́ kan báyìí tí mo rí ọ tínú mi á dùn sí ọ inú mi á máa dùn débi mòdùmódù ọkàn mi báyìí ẹ débi wípé gbogbo ìgbà tí n bá wá ti rí ọhún eré ọmọ wa wùn mí ṣe lákọ lákọ lákọ ni. <laughs> ẹ wo ìfẹ́ ni àsìkò àtẹ́tẹ́ ti bẹ̀rẹ̀ ṣọlọ́dọ̀ kọ̀tẹ́jú sí mi tí mo refuse yẹn ni. ọlọ́run ò jẹ́ o ọlọ́run sọ ọ́ di fíùsì tí í jó o n bá ti nà sí ọ báyìí sáná wọlé sakabula ni ìwọ náà mọ̀ sá lọ ẹ̀yin mo fi yún kẹrẹdífáì kẹrẹdífáì. nǹkan tí mo wà fún ní ẹṣẹ ìmọ̀ ni bọ́ ká má parọ́ ká má jalè hmm. ẹ̀dùn èmi gan gbádùn yín ṣe rí kò dákẹ́ wọn máa jọ́ọ̀jì èèyàn bá kínní o. látọjú. ojú yín lè máa ṣe kínní bọ̀ tí ẹ nísàlẹ̀ ẹ̀dùn gidi gan ni. ẹ sì máa wò ó èmi gan mọ iye ara mi o ìyàwó mi gan yìnyín mi báyìí àmì àṣà yìí. bébì yìí ẹ̀ ń tún ọ̀rẹ́ kìtẹ́lẹ̀ máa fún mi yẹn kọ́ hmm? hmm? kí ni two hundred thousand. ẹ. Abímbọ́lá kí ló dé náà ó ṣe jẹ́ gbogbo ìgbà tèmi àti ẹ̀ bá ti ríra báyìí owó owó owó owó ni kò sọ́jọ́ kan tá a ríra báyìí tẹ́ ìbéèrè owó lọ́wọ́ mi kódà ó kéré ó kéré bíi kò béèrè hundred àbí bíi fifty bó ti mọ́ ń béèrè ẹ̀ lọ. ẹ bọ Mr. Ajayi kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí ṣé mi náà ṣeré fún yín ni àbí ṣe gbádùn gbogbo gbogbo kíní tí mò ń fún yín ẹ̀dẹ̀ wa ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé kíní ah àti pé èló eh, ni mo béèrè gan ẹ eh, pẹ̀lú gbogbo ilé ìtẹ̀sọ mọ́wọ́ tẹ̀sọ tẹ̀sọ mọ́rùn yìí tẹ́ bá tiẹ̀ kó fún mi bẹ́yà kì í lọ tà eh? kí ló ṣe yín. àwọn ilé àtẹlé ah, Abímbọ́lá kò dákun mọ́ gbẹ̀yàn wa o àwọn ah, òfin gbogbo àwọn ilé ìṣeré rárá ah, mo fà ń ṣe mo fà lù rẹ̀ ju ẹlòmíì lọ o hmm. kò mọ́ gbẹ̀yìn wa mọ́ gbẹ̀yìn wa kódà. kódà kódà lẹ́sọ̀ àbí hmm. ó dàrọ̀ yín ti yé mi àótọ́ ni nà án because àsìkò àtẹ́mi àti yín ti jọ bẹ̀rẹ̀ eré ìfẹ́ yìí ẹ̀yin nìkan ni mò fẹ́ but ó ti ẹ̀ wà capable báyìí so ó bẹ́ẹ̀ tàkì tètè wá ẹlòmíì tó wà máa help in that area because èmi bí mo ṣe wà yìí ojú kan làdá mi máa ní but ẹ ti ń pòwe fún mi sí pé kádà mi lójú méjì so ọ̀rọ̀ mi ti yé mi yẹn ò sí problem kí ló ṣe yín. mo sọ fún ọ pé kádà rẹ lójú méjì sórí ṣe má tàn ibi tọrọ rẹ tún máa ń gbàjọ mi lójú gangan ni nígbà tí ìwọ ọmọ tó rẹwà tó dá báyìí tó yẹ pé gbogbo ọkùnrin pápátá ojú ọmọ wọ̀ lára rẹ ni tó yẹ pé èmi nìkan ló wá ní mo máa fọ́ fún ọ o mo fọ́ fún ọ tó lójú méjì tó léèyàn kankan mọ́ ọ̀dà wọ́n fún ọ lówó tó béèrè wọ́n fún wọ́n fún ọ lówó tó béèrè kódà wọ́n tún fi fifty lékún pẹ̀lú. èmi ni màá lò yín gbọ́ ọlọ́run. bímbọ lọ́wọ́. mo ṣe gun ara mi tó ṣe gì. ó jà. ó má dàbí kí n kejì yá mi sí. lákàn ni mo wà bí ìbọn ìbọn. Ah, yes <laughs> oh, oh baby. <laughs> Oh, èdè kan tó tiẹ̀ máa ń pè tí máa ń dá mi lọ́rùn ni give me ada ada ada máa wù bá àbí kéèyàn ó yàdá kó máa sa ọ ní ọ̀n sọ ni èmi wò pé give me ada give me ada. Ah, eh? give me ada eh, eh, ẹmu kólékólé ló ń jẹ bẹ́ẹ̀. mi ada ah, ẹ máa wò yìí. ẹ gbà mí. <laughs> ẹ̀ẹ́dà mo tún fọ́ fẹ́ bóni mo fọ́ <laughs> ẹ̀yìn dákun ẹ̀yìn ẹ̀yìn àbúrò ẹ̀ tó jó ní sọ̀rẹ̀ lálẹ́ ẹ̀ ṣé òun ìwọlé ni. ara ó ti jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́. ó mà ṣe bẹ́ẹ̀ Abímbọ́lá ọmọ òun sì kiri ọ̀pọ̀ lukọ máa wá fi ilẹ̀kọ́ mi ìtàfàlà débi wípé ọwọ́ àwọn oníkẹ̀kẹ́ nàpẹ́bù àwọn onídánfó àwọn ọlọ́kadà àwọn onímọ̀ rẹ̀ kọ́wọ́ wọn má lọ bà kọ́ má lọ já mọ́ ọ lọ torí irú àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀mí wọn ò gbé irú ọmọ wọn jẹ́ wọn tọ́ra wa tá a bá lówó tá a rí ṣe báyìí la da fún ro Abímbọ́lá. ẹ kúrò rárá darí tà sọ òjè. mo mọ ibi tó ń bọ̀rọ̀ lọ ibẹ̀ kọ́ lèmi sì ń bọ̀rọ̀ lọ èmi kan wo fún protection and potential. ẹ protection yín tó ń sápàrà yín jàre ṣé ò rẹ̀ yín. èmi ò lè ṣe é débẹ̀ o. mo ní sóò rẹ̀ yín. kọrẹ mi kọrẹ mi àdá mi ò lè sojú méjì lé yín ìwọ nìkan náà ń tẹ̀yìn. ẹ dákun ẹwẹ jù náà ah, jẹ. òun lólùfẹ́ wá lé òun lólùfẹ́ mi bọ̀. wà wà aṣọ ìpẹ́ tí mo wá sókè mi láìkì o. kódà n tún fi ẹyin hundred kó di tọ́jú. yé ẹ mọ wọn sí. Ah, yé yé yé. so ẹ̀yin náà rò bí mo ṣe ń rò. I think that's the best thing tá a lè ṣe o because tá a bá ti ṣe olóhùn má jẹ́ kó jẹ́ pé ibi ló máa pa mọ́nàmọ́ná wa kú o. wetin dey una you say make una bin suggest we dey talk una una una be may your kuni We we carry fire for head. because which kind thing you dey talk we dey talk something serious you dey talk something else ah ah shey you like the way we dey do asewa we no dey see money you like am like that. make una no vex. Eh, ẹ eh, ní sùúrù gan kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan báyìí. ẹ eh, ẹ eh, mi tẹ̀lé ìkwẹ́sùn tí wọ́n bẹ̀rẹ̀ because in my own opinion níbi tá a bá dé yìí èmi rò pé ká move close sáwọn girls because if i move closer to them wọ́n máa ṣòwò alọ́nà now okay take for instance aṣọ tó bá ṣẹ̀ṣẹ̀ jáde ah. ara wọn lẹ́yìn ah. bàtà tó bá ṣẹ̀ṣẹ̀ jáde ẹsẹ̀ wọn la tuntun máa rí. even the latest phones ẹ̀wẹ̀ jẹ́ ká súnmọ́ wọn kọ́ lè fọ̀nà wa gbogbo ní ìta ń ṣe ìkòlè pè wa àjọ máa jí láàárọ̀ ni àjọ ń jáde lálẹ́ ni kí ló ṣẹlẹ̀ gangan náà. sumi iphone five mò ń lò láti gbà sí iphone seven ti jáde imagine. o ah. mm. lè add two more jẹ́ kó ti add two more two àti five. rí mọ́tò rí mọ́tò lè lù wáyé nara ekene niile m jiri bịa asị m gị nara otuto niile m jiri bịa o nara ekene niile m jiri bịa enweghị m ego oke ndị ahịa gị tinye ya ekene nara ekene niile m jiri bịa asị m gị nara ekene niile m jiri bịa o nara ekene niile m jiri Asha, now we make my for like that. Inena, I beg, no start with you. No be you first, is they crazy? Um, don't you have been waiting to call your name? Don't you? Now me they follow talk like that. Uh-uh. olórí burúkú ni bèbí ṣá ṣé o dey mad ni okay she make make i no make i make shake my head you dey mad. no be here i where everything start. abi Inena, na. go punish you. go punish you. go punish you. go punish you. see eh me and you na If you look for your mate go mortuary. ah yìí olórí burúkú ni bèbí yìí nà mo jẹ́ ń bọ̀ mo wá kaṣọ mo jẹ́ ń kó oṣù mo jẹ́ ń wọ́wé rárá mo jẹ́ ń lejú mo jẹ́ ń shake my head fún eh? olórí burúkú wá nílò fẹ́ náà nù. they no born you well. lákòókò pọ́nìṣù ló fún un nínà ló kọ́kọ́ bẹ̀rẹ̀. ìdè máa di. ìdè craze ni. gbàgbé o ti tó iná iná iná iná iná iná. why this. how many times i call you. i don't know. no do the you go any grave o. Oh. Eh? yes because you see this my sister wey dey here so mi ò fi báyọ̀ ṣeré rárá àti rárá. There's nothing I cannot do for my sister. I can go extra mile. not to protect her bro. So you better be very careful otherwise you will just die for your time. Ṣé bí wọ́n fi wọ́n fi wọ́n fi nà lọ? Olùṣègùn mẹ́rin ló ń bá olùṣègùn mẹ́rin ló ń bá. ọmọ yèmi ìjọ tó jó lánàá yẹn mad ó bláàdì ah, ah, kí ló dé tó fẹ́ pa wọn ni ah, tó tẹ̀lé bó ṣe ń ju ìdí ẹ̀ kékeré tí ò sí bẹ́ẹ̀ yẹn èmi wọ́n kàn wò pé àbúrò mi ti wá kéré-kéré gan-an o máa ní láti kọ́ mi láwọn steps yẹn. ẹ̀yin ẹ má wọrí màá kọ́ yín ṣe lè why not mo lè jó ọ̀nà kí ló wà ń bẹ̀ tó tẹ̀lé twerking yẹn ni mo fẹ́ o ṣe ń ṣe yìí. báwo sísá mi ò ti tẹ́ máa ọ̀rẹ́ jẹ́ kí n relax tí bá ti relax to máa kọ yín. akọ mi o ah ó ga jù lájọ wọn máa jù ni wọn bá wò ó. yá come in come in. kúkú lè jẹ́ àwọn aláṣẹ́wó yẹn náà. àwọn làwọn máa ń pọ́ lórí burúkú làwọn aṣẹ́wó ìṣá. ẹ má ṣe pé fún wọn. àlàáfíà fún yín o. Ah. àlàáfíà fún yín o. àlàáfíà o pásítọ̀. àlàáfíà fún yín. i'm very very sorry ẹ má bínú pé mo máa fẹ́ disturb yín díẹ̀ mo wá láti wá fi àwọn ọ̀nà kan hàn yín ni. ọ̀nà. yẹ ọ̀nà. àwọn ọ̀nà wo ni. ẹ eh, fine ẹ eh, mo fẹ́ preach ọ̀rọ̀ ọlọ́run fún mi. ẹ wo ẹ wo ẹ wo break kí ló ṣẹlẹ̀ gangan ẹ ẹ mọ́jọ́ ẹ̀ mọ́ra ni kí ló happen gan ẹ ẹ ẹ fẹ́ kéèyàn ní ìsinmi nù empire yìí ni ah wo wo wo ọlọ́gbẹ̀ẹ́ ni wá sórí bá ṣe wà yìí ah we are tired ó ti rẹ̀ wá a ṣiṣẹ́ mọ́jú ni. Ah gbogbo abẹ́ ló ń ta wá a ní láti sinmi ah wo má lọ má lọ má lọ a máa ránṣẹ́ pè é létà àbí ṣó fẹ́ ká máa sùn kó máa preach àbí ah, àtúwáyé pé yẹn lè máa ṣe yẹn á lè máa sùn lọ ń bí. ẹ má má soso mọ ṣì kọ́kọ́ ẹ máa lọ ẹ̀gbọ́n kan tó ń sọ ni ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà jẹ́ kó wà pẹ̀lú iná kó tó wà pẹ̀lú àwa ah. wèrè. preach kọ preach ni. Ah, ah, èmi àti yín dẹ̀jọ́ sọ́pọ̀ tó bá bìdá kó padà wá mi ìṣe ìgbà ló máa ṣílẹ̀kùn fún wèrè èmi tó ti rẹ̀ tí mo ní mo fẹ́ sun lóun fẹ́ wá preach. bọ́lá tiẹ̀ láyà ó bàjẹ́ ẹ̀gbọ́n ṣá. rere ni ah, owó sísá mi ẹ wọlé lọ wọn pé àyìn jáde lálẹ́. èmi ò bẹ́ẹ̀ máa jáde lálẹ́ yìí. èmi máa jáde o ara mi ló ń wo. dòyìn dòyàn. èmi nìyẹn sísá mi. bẹ́ǹtì ẹ̀ ń rí. play game na. i dey play. ọ̀ọ́ seven. One, Me, I go beat you like small picking for this game. I don't Never hear you na mouth you get abeg. Oh yeah, one, two, three, four, five, six, seven, eight, nine. You still get mouth. <laughs> eh, come babe. You sure say na you give you that money? No only me she give, Now everybody she give. See babes, you see I doing, girl, she don't dey make money oh. Eh. You know so na you dey follow them fight. You better go beg dem, make she show you way. As in, you serious? Ah, we say I want to where I go lie. Babes, you see we see me I even want to tell you. You know see me and you now the devil we come from. Make you go miss doing. make you beg her, ah, make you show you way. Oh, now this empire you won't die. Make you they make better money. Wait though, I think say Bimbo get beer palo. So which kind of ashawo she they do? Where pass the me and you they do so? Yeah palo. Mm. She told to take down one cover of Which kind mumu beer palo. Now big time I ashawo that girl be even her sister Now with her sister they they do a asawo no be this asawo we dey do come comot they collect small small money Now better money they collect. see that her sister own sef that one that one no be anything nobody will ever knock that girl finish for this way. you see for third street all the boys wey they don't knock and finish so that one no they even bother person. that one no be news na. as in no be news at all. Sister, i thought i would beat you for this game never know anything. i wan <laughs> na seven. One, two, three, four, five, six. Babe, how far? I see you. Hello. What's up? I see you. Hello. What's up? I dey greet you. How far? abeg oh, abeg abeg ah, abeg which abeg una carry una bad luck comot abeg too early. wetin dey prepare you for body now babes calm down. see i don't tell you before i don't like those guys They no be my class at all i know they do chewing gum boys na see as dem be like wizkid abeg play like fine boy small pikin na child abuse be that na. na my own spec you understand one wey white na my own spec be that but i no just go fit meet to guy you know say boys i dey do like and i no wan make anybody downgrade me but i if you come. Ah, this one na blood eh the kind blood wey she dey come very soon this compound go full with blood. na me go kill this girl. babe i don tell you my own finish me i wan go inside go rest we go talk later yeah. no wahala má jọ bẹ́ẹ̀ lọ kò lè ṣe ẹ báyà o Doyin Doyin Doyin Doyin o dọ ah. Doyin má jẹ́ kí n purọ́ tán má jẹ́ kí n purọ́ tán jẹ́ kí n jẹ́ wọ ọ̀rọ̀ ìwà náà kàn mí rẹ dọ sórí àkọ́kọ́ níbẹ̀ ẹ ìdí irú mi ṣe pẹ́ níbẹ̀ torí rẹ̀ ń ra o ẹlẹ́ẹ̀kejì wọn tí ròyìn rẹ mí dídí bí mo ṣe sọ́fọ́ kí mo rẹ̀ síwájú kí mo rẹ̀ sẹ́yìn mo ṣe sọ́fọ́ ẹ ìwọ ni nọmba one ní ọ̀dọ̀ ẹni níbi tí mo ṣe ń wá bọ́ọ̀sì káàkiri àwọn ènìyàn sọ̀rọ̀ rẹ wọ́n ìwọ nọmba one wọ́n ìwọ nọmba one dédé wọ rẹ gbégbá oríkè jọ jẹ́ kí mi dé jọ ìpín dọ́dọ̀ mi jẹ́ kí mi dé bẹ́ẹ̀ jọ nítorí sọ̀fọ̀ ojúmọ́ tì mí nítorí sọ̀fọ̀ kí n bàdé bẹ́ẹ̀ jọ jẹ́ kí mi dẹ̀ ṣe kiri jẹ́ kí n fìlì rẹ̀ to take him tasting of a is a fried chicken to take him take him the chicken jọ. like nǹkan tó ń try láti sọ ni pé o ti gbọ́ gist nípa mi ah! as doyin doyin àbí. ọ̀rọ̀ rẹ̀ ń sọ ní gbòòrò wọ́n níbi níwájú kóòdè sọ́ọ̀tì kóòdè nọ́ọ̀tì kóòdè east kóòdè west ọ̀rọ̀ rẹ̀ ń anyway má sọ̀rọ̀ jù eh. how much you go pay. ah àṣírí inú mi kọ̀kọ́ dún nítorí sọ̀fọ̀ kọ̀kọ́ sọ̀fọ̀ how much you go pay how much you go pay here? lè do mí níjú jọ èlò lè máa gbà five thousand naira three ah. percent ọkọ̀ kó mi jẹ lásán ẹ̀wọ̀n ah. ti gist ẹ nípa mi ah. ṣé mi ò má ìtì kan ra ṣe fún ẹ ní five thousand naira. doyin doyin doyin ṣe o ní five thousand rò sọ yẹn gẹ́lẹ́ five thousand rè náà mi ọkọ jẹ sọ fún ọ <laughs> eh, yèrè queen yèrè tìfẹ́ yèrè wọnú ọlá ọmọ olùkóso àti ọmọ olùbùsọlá látàbẹ ìbàdàn wọn sì kiri wọn nílé eh, owó skulu máa sàn náà tún láǹgà kí máa ṣe o ó dẹ́ yẹ kí n tẹ́sítì rẹ̀ kí n mẹ́tẹ̀ mọ adùn rẹ̀ má dẹ́kẹ̀ ẹ jọ ẹ ẹ ó yẹ mọ̀ ọ́n rẹ̀ má ṣe rí mi jọ eh, ẹ mí nìyẹn owó tẹ̀lé ṣé mi lè ṣe kiri àbíkẹ́ lè ṣe nínú owó tẹ five thousand rẹ̀ náà mi. má wọrí má ṣe ìyọnu mi ò ń tẹ nídìí owó tẹ because orí bẹ́ẹ̀dì ẹ̀gbọ́n pàápàá igi wọn máa dún fín fín fín fín fín ó dẹ̀ lè máa disturb other room but má wọrí má kàn rà paná ó jẹ́ pé mo ti close ká bọ́ sí kọ́nà má kàn yọ̀dí fún ẹni ah! ọlọ́run ní pé gáwọn ni mo tún wọ̀ má kò sí báyìí fi bẹ́ẹ̀ down select. ọmọ mi mo fọ ojú ọ jẹ́ kí n sọ obìnrin ọkàn ṣé mi lè rí eh, pure water láìlọ. pure water ó fẹ́ mú mi ni. irọ́ o tó ń sọ fún mi náà mímu kọ́ńdọ́ọ̀mù wa. o sì di kọ́ńdọ́ọ̀mù. bẹ́ẹ̀ni. wọn rí dá síbẹ̀ máa lóògùn sí. àjọ ah, are you HIV free. i'm free. ẹ eh? mi mi dùn mi mi dùn bí síríkì ti bẹ̀rẹ̀ jọ. kábọ̀ sí kọ́lá. kọ́lá máa bọ̀ ní. àpárẹ̀ o máa jẹ́ kọ́ ọmọ. Ah, five thousand ọlọ́run. ọlọ́run oh i need àti dúpẹ́ lọ́wọ́ mi kí la wà fúnra wa fún. you know since say as you don upgrade us now everything done, they clear everything done, they clean for our body we said we change now. Ọlọ́run no serious. àjọjẹ ló dùn. ọmọ yóò. hey what's happening. nena. Eh, bimbo bimbo afara eh, as now one love na Igbo Yoruba everybody one lord. one nation. too much, ọjọ́ your head dey there level wey you show us you know as everybody agree. Not as lambi. Abi na. No, It's too much, it's too much. Uh, Don't eh? tell anybody. No oh, wahala, no shaking. Na so e be. Eh, you know what they do me now? I feel like me I chop that kind of rice wey you cook for us that day. That <laughs> fried rice. Fried rice. Maggi. <laughs> Ah. you wo wo were ni ṣé àǹtí mi ni kó máa dáná fún yín. we say we no wan fight mo bọ̀ mighty calm down no vex. èmi ò kó yín jẹ àmọ́ màá manage yín bẹ̀. gbàgbàrà ń lẹ̀. as my sister don accept you na so me too i don accept you na. gbàgbàrà Ah, wọ́n lọ. ọmọ ìyá ń nè nà. Ine. Doyoyan. Oh yeah. What is that way they call yourself? Doyin doyoyan. Doyin bad Baba dem gang. gang ẹlẹ́ mo kí yó àmọ́ alálùbáríkà. Ah, ah, chief kí ni gbogbo eléyìí náà ẹ wò ẹ má ṣe kàn tó ń dùn mí ẹ dẹ̀ ń dújú sí mi láàrin ìlú náà. sáré parẹ́ eh? ọmọ àlè eh? ẹni ó yá ọkọ̀ eh? ẹ dójú tì mí chifu ẹ̀yin náà wò kó tẹ wà sọ́rùn láìṣe olórin láìṣe ọmọ kékeré ẹ wá wa ẹ wá chéènì sọ́rùn ẹ wá ń juwọ́ báyìí ń juwọ́ sí gbogbo àwọn èèyàn kó lè mọ̀ pé ẹ ń wa mọ́tò ẹ ẹ àìwọ ah, lọ́hùn. ọ̀rọ̀ sẹ́yìn tó ní mo wà sọ́rùn àtọ̀ká tó ní mo kọ́ ṣe fashionable fashion. fashion fashion fashion eh? Eh? ló ní kẹ́ tọ́ èsì kẹ́ wind down kẹ́ wá yọ owó báyìí kẹ́ bẹ̀rẹ̀ sí máa juwọ́ sáwọn èèyàn kọ́ lè mọ̀ pé lo ìrọ̀ka oríṣiríṣi sọ́wọ́ àbí. fashion nìyẹn. tí ò yọ ni pé èsì eh, tí mo tàn mo fẹ́ kọ́ yé èlò ọ̀fẹ́ sí ọ̀la àná sọ wá rí tatẹ́gùn kátẹ́gùn ọlọ́run ní òun wọlé kó wá di oníbejì dọ́bùbà rẹ̀ kó o mọ̀ gbórí méjì ara kó o lè mọ̀ kọ́kọ́ rẹ̀ lówó lọ́wọ́ ẹ wo ọ̀rọ̀ yóò kúkú lè dùn èmi kọ́ mo ti mọ̀ yín ó kọ́ èpo máa ń bà mí inú jẹ́ torí kò sólówó àwọn olówó ńláńlá bíi tiyín tó jẹ́ gbẹ̀yìn kò síyò tó ń ṣe bẹ́yìn máa ń ṣe yẹn ará oko náà máa pè yín wò ẹ wo kò síkò tí mo lè sọ ju yẹn lọ ẹ àkókò máa sọ fún yín náà ẹ wò ó ṣeré ìyá fúsá tó ń ta àwọn tẹ́ńbẹ̀ tó ń ta táńbẹ̀ ẹ jọ ẹ pọ̀ tẹ bá ti débẹ̀ ẹ páàkì yẹn kèmí yá síbẹ̀ kí n ra nǹkan sílé kí n ra ta ọbẹ̀ kí n ra ta kí n ra àwọn nǹkan díẹ̀ díẹ̀ tí máa nídìí nílé ní rẹ lára torí bí n bá ti jáwọ́lẹ̀ sí ibi tó ń lọ wọ́n eh, padà fún alára rẹ̀ wọ́n wá ya ọjà wọ́n ra gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ní jíjẹ ni o ní sísè ni o ní díndín ni o wọ́n bá yín ra àwa lẹ́sẹ̀ gbọ́n mọ̀ pé olùrànlọ́wọ́ sáà ni eh, ọkọ àtìyàwó jẹ́ fúnra wọn fúnmi náà ràn lọ fi ń bọ ọlọ́jà. ẹ wo bàbá yẹn ṣọ́ra yín o ṣé mo pé mo máa ń sọ fún yín nǹkan tẹ́ ti ń ṣe láti ìjọ yìí ṣé kò yẹ kẹ́ ti jáwọ́ ẹ eh? ṣé kò yẹ kẹ́ ti jáwọ́ nù ẹ̀ ẹ lè fẹ́ yí àsọjá kẹrẹ àkọbẹ̀ wá fún mi ẹ wò torí pé mo ti pè yín ṣìfà bí ẹ fẹ́ ẹ fẹ́ fọ́ra yín lé ẹ wò ẹ ṣọ́ra yín gan torí pé gbogbo nǹkan tẹ́ máa ń ṣe yìí ó máa ń dùn èmi kò lè yẹ pé bóyá ó ń dùn mí ní kọ̀kọ́ àwọn ẹgbẹ́ mi máa fi ń bú mi ta kí lẹ mí ìná ẹ máa lọ sójà ẹ máa ra nǹkan ẹ máa ra ilé wa ẹ tó bá yẹ pé ìgbà mi tẹ̀bá gbàgbé ṣòkòtò yín sílé tó yẹ pé bóyá ìgbàgbé owó sínú ẹ̀ tí mo kọ̀ yọ díẹ̀ bẹ̀ tí mo fi ra nǹkan sára ṣé mo yẹ kí ìyàwó olówó ṣe rí mo ṣe rí ni. èmi bí mo ra lára rẹ lọ jára wàrà rẹ nísìnyí òun jí mi lówó èmi fúnra mi mọ̀ pé òun jí mi lówó àtọmọ rẹ̀ ìdí nù tèmi ò fi fún yín lówó pọ̀ torí wọn bá tó ń jíun náà ẹ mọ̀ fi tọ́jú ara yín ara ilé àwọn àtàwọn tó wá ní ọ̀gbádùn ara rẹ̀ ẹlẹ́dàá rẹ̀ tó bá wà ara ilé àwọn tó bá gbádùn àwọn àwọn mọ̀ pé èmi ń gbádùn ara tèmi lọ́dọ̀ ara rẹ̀ wọn mọ̀ tẹyin tó kù ọ́ kí ló dé náà kò sọ́gbọ́n tẹ̀lé dá kò sọ́nà tẹ̀lé kò síwá tẹ̀lé o tẹ̀lé fi dáyé lọ́rùn o ìdè ayé fúngbà díẹ̀ ni o ìyàwó mi ẹ ṣe rere o ẹ ṣe rere o. ṣe rere kò ó kú lè dùn mí fún yín ẹ fún mi lówó ọmọ tẹ́ bí nínú ara yín gangan ṣé ẹ fún lówó ni ẹ fún lówó kẹ́ tó lè rówó skul gan san táìmù kejì á ti lọ a máa bẹ̀bẹ̀ títí ọjọ́ one thousand ṣe five thousand bá ṣe wáyé ń sanwó skul ọmọ nìyẹn. sáà ń padà rí sàn àbí orí olè yín ó sì fún mi tẹ́lẹ̀ náà ó ṣe é náà ni lọ́wọ́ táwọn ẹgbẹ́ ẹ̀ ṣe náà ní kẹ́yìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ béèyàn fi gbogbo ayé yìí tó yẹ kówó sí fún yín kí lè ṣe náà ní òkè yìí ọ̀rọ̀ yín kí lè ṣe gan-an ṣé n tẹ́gbẹ̀ ń ṣe ń fẹ́ mọ́ sọ̀rọ̀ ìdí ẹ̀yọ̀ kan tó dùn ẹnu yín. ti gbọ́ o. lẹ́ akímù ni akímù kan ìyàbọ̀ ni ah, kọ́tẹ́ ìmọ̀ọ́ṣe náà nìyẹn kẹ́ máa káwọn yìí kẹ́ máa ṣọ́ ara yín ọ̀fọ́ fò ká bó bá mọ iye mọ rà. kan tí ẹ lè ṣe náà nìyẹn kí lèmi gbé sọ́wọ́ kí wọ́n gbé sọ́wọ́ ebu. èyí méjì tó wà lọ́wọ́ ṣé ilé ìyá bàbá rẹ ló ti wá. sẹ́yìn lè rà fún mi. àwọn àlè ló rà fún. ẹ̀yin lè rà fún mi. aláwọ̀ àlè ló rà fún. Ah, kẹ́ ẹ kówó lásán fún wa ká fi ṣòwò ká lè máa rówó máa raṣọ sínú ara wa ká máa tán irọ́ ni ẹni fún housewife ẹ̀ẹ́dẹ̀ lè tọ́jú wa bí àgbà kọ́ ni. kì í ṣe bí àgbà ọ̀nà ni wọ́n wájú lọ. Ah! Ah. ẹ̀yin tèmi ah! àwọn eléyìí mọ iye èèyàn ó dá èèyàn wọn pọ̀ lẹ́yìn wọn pọ̀ ní bàjẹ́ fún yín ẹ̀rí èèyàn fi ọgbọ́ àkàtúfi táwọn ọmọ wa ń gbọ́ nìsín. kọ́ táwọn ẹgbẹ́ yín ń gbọ́ náà nìyẹn. kí ẹ fi ẹgbẹ́ jẹ́ fún ẹ. orin má dojú sí rèé o. bí tẹ́ ẹ tún lárun dé ẹ tún mọ téèpù ń tàn. tó bá ń kú ní kán ẹ lè rò bẹ́ẹ̀ fẹ́ jí sí di yín mú ni. èmi ń lòlù lọ́wọ́ sórí kọ́kọ́ sórí kọ́kọ́ sílẹ̀. kọ́tọ̀ ẹ mọ̀ ní afẹ́fẹ́ yẹyẹ afẹ́fẹ́ yẹyẹ. Come true. Yes, charity. I stand for you. I won't lie to you. When I say lie for you. In the night, when I'm down for you. When I'm down. Ẹ ṣáà so iṣẹ́ àdán ó ti lọ lògùn àbí ọ̀gá play ah, mo gbé kúrò. ọ̀fẹ́ ni who ọ̀fẹ́ help sef. o ya pe he don help you before he don help you before. play first. you don see <laughs> am wájẹ wájẹ ọkọ ń da six to lọ mano bá ń gbé yá kaná. mano. <laughs> ọmọ ẹlẹ how far now. Hi guys, I'm okay, and you? Ah, we, we are good. Sebi, we are good. Ah, we are yeah, fine. We are fine. Ah, um, <laughs> kí ló ń bọ̀ gan-an? Sí yẹ, ìròyìn ti kàn wá gidi owó ah, owó. pé kí ni. ó bá a gan lórí lẹ́wọ̀n in fact ibi tá a ti lọ jẹun la ti ń gbóòrò hmm. ni. really. Ah, um, ẹ̀yin mélòó gangan lẹ fẹ́ iná. omi pe sorry yeah, what if uh, what if it's two of us uh, how much ah, ẹ ṣe sọ how much yẹn bí pé embarrass mi ni ṣé àwọn ẹyin méjèèjì first day máa kọ́kọ́ dénú lé you guys are cute mo kọ́kọ́ trip you know, and pé mo tẹ̀ tí wá seducing lásán pé mo ṣe gbogbo ẹ̀sìn yẹn tí wá kò jẹ fat mo impressed mi only ní gbowó kankan on one condition. <laughs> what's that? ṣé ẹni fẹlẹ ṣàṣìmọ. àṣìmọ bíi ti báwo ah, ah, ah, má jẹ́ ká kú kékeré ni yóò ti kìlọ̀. no no no nǹkan tí mo mí nǹkan nìyẹn o eh, nǹkan tí mo mí ni wípé ṣé ẹni fẹlẹ ṣàṣìmọ as in ṣé ti bá ń pè yẹn ní tayan tó bá dùn mọ́ mi so mo máa pè yẹn mo máa dá mi lóhùn ẹni tayan and <laughs> mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin guys mo mọ̀ pé banga ni tábàdàn rẹ̀. ó gẹ̀ẹ́tẹ̀ sórí banga tèmi kò tẹ́ ń ṣe yọkàn rárá ten rand ní báńgà tèmi tó wá gbọ́ pa pa pa pa tó wá rí by the time tá a bá tẹnu bọ level yẹn ah. tá a gbẹnu sí tẹ tí o ṣe ń wá tẹ ó ti sọ ẹyẹ sọ̀rọ̀ mọ́ ìwọ jẹ ní knockout ẹyẹ sọ̀rọ̀ mọ́ ẹyẹ sọ̀rọ̀ mọ́ oya let's go yẹn. ní sùúrù ara ẹ ṣe máa ń gbọ̀n báyìí tó bá ti dọ̀rọ̀ obìnrin ẹ bíbí kó mọ̀ kó tó máa ṣẹlẹ̀ báyìí. jẹ́ kí èmi àti ọ̀rẹ́ mi kọ́kọ́ wọlé ẹ̀ after some minutes wọlé wà tán. ok yẹ kí mo pé nǹkan téèyàn bá bòrò lẹ́nu. ẹ ẹ exactly. ó ti yẹ torí àwọn gbégbón tó pọ̀ ẹ eh, ọlọ́run kò ṣe ìyàrá wa fèsì ara wa. oh on that level. àní kó já máa lọ nínú náà dé. ó ti jọ ẹ jẹ́ ká lọ ah, ara yín gbọ́. bàbá ti dọ̀rọ̀ obìnrin o kì í ṣe olùpásẹ̀ ìgbọ́njáde òde. Um, dóyin. ah dóyin dóyin i'm coming. Ah, okay now. ọ̀ṣẹ́yìn lè ṣe é ẹ torí Ọlọ́run kí ni kókó nǹkan tí a dúró fún tẹ́ ẹ dá èmi dúró torí kò yé mi láì ṣe ọmọ bàbá olówó èmi níṣẹ́ tí mo fẹ́ ṣe o what for. ẹ má bínú sir ẹ má bínú. ẹ a rò pé gbogbo yín lè máa ráyè lé ní Sunday nítorí pé ó jọjọ sinmi òun ló jẹ́ ká fi pàdé yìí sí ènì ẹ má bínú. ẹ jọ ṣé mo sọ fún yín pé mo fẹ́ gba omi pé mo fẹ́ sinmi ni ṣé mo bẹ obìnrin oúnjẹ lọ́wọ́ yín ni mi ò lọ́jọ́ ọdún mi ò lọ́jọ́ Sunday I work a conductor why you disturb my life <laughs> ah! mi ò lọ́jọ́ ọdún why you see they stupid yeah ṣe ẹ rí wọ́n kàn ń pè ní atm lásán lásán ni yeah stupid conductor kò mọ̀jú kó pé èkó èkó ìdúmọ̀ta èkó èkó èkó èkó dúkè dúkè dúró kò ní owó lọ́wọ́ kò rí ṣe kò wà òkè kò jọ àwa àwa mánéjà ní big company a ní owó lọ́wọ́ ṣẹ́tìrí kọ́kọ́rọ́ mọ́tò mi rèé ṣẹ́tìrí Eh, say if you wanna go just leave. Ah, mo rò pé ẹ̀yà wèrè tẹ́ wọ sọ́ọ̀sì àwọn tó ní tẹ́nísì ẹ̀ tó ń pèrè ẹ̀ ní bank manager ṣé mo tọrọ owó jẹ́ lọ́wọ́ ẹ̀ ni iṣẹ́ ni ṣe ń jẹ́ kẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́ kọ́kọ́ gbẹnu sọ̀hún olùsìmọ̀ wẹ̀yìn bíi bọ́tìnì aṣọ. gentleman gentleman ẹ jọ̀ọ́ ẹ má ẹ má bínú ẹ má jẹ́ ká gba èṣù láyè tí mi sì wà láyé jẹ́ ìdí rẹ̀ bá aspect kẹ́. pé wọ́n lè lọ ti tọ́. ah I just like big man in my office. ẹ má bínú sí ẹ ẹ brother ẹyin ah. náà ìsọkọ tẹfẹ sọ jèrè. ẹ jẹ́ pa abẹ́ class talk talk if you wan talk we still get work at night now. ooo oh. abi ah. o aku don tell una say make we no come when this pastor call us but una no gree. we are very very sorry uh, ladies and gentlemen we wan start now we wan start. Oh, Sister Mary. Sir. Nínú John 3:16. Kí ló sọ? Bíbélì sọ̀rọ̀, ó wí pé, For God so loved the world that he gave us his only begotten Son, that whosoever believeth in him shall not perish but have everlasting eh, eh, life. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni Jésù sọ, Olúwa fẹ́ràn wa. Bẹ́ẹ̀ni. Olúwa nífẹ̀ẹ́ gbogbo wa pátápátá. Sísítà mi, Olúwa fẹ́ràn yín. Ó fẹ́ràn yín. Olúwa fẹ́ràn yín náà. Olúwa fẹ́ràn gbogbo ẹ̀yin jókòó yìí Jésù fẹ́ ọmọ aráyé pátápátá Olúwa fẹ́ wa bẹ́ẹ̀ gẹ́ torí ẹ̀ ni sì fi ọmọ kan ṣoṣo tó bí tó fi fún wa ó sì yẹn ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣègbé bẹ́ẹ̀ ni ẹ wo ṣe rí gbogbo tó ń jọmọ́ ìwà panṣágà ẹ jẹ́ ká tọwọ́ ẹ̀ bọlẹ̀ nínú ilé yìí gbogbo tó jọmọ́ ká máa kó àwọn ìbejì sókè. ká máa jẹ chingom pápápá. ká máa kó àwọn ìbejì sókè ẹ jẹ́ ká ti ọwọ́ ẹ̀ bọlẹ̀ ẹ jẹ́ kí a jọ gba àdúrà nínú ilé kí ọlọ́run kó bá ogun ìṣòro. bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí ìjọba ọlọ́run kó wọnú ilé yìí wá. torí wípé ara wa tí ẹ̀ ń wò yìí ẹ wò mí ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ̀mí ló ń sọ̀rọ̀ ẹ má jẹ́ kí a ṣe mọ́ nítorí pé ìparun wà nídìí rẹ̀ ṣẹ́rí gbogbo ohun tó ń jẹ́ ṣìnà tó ń jẹ́ panṣágà ẹ jẹ́ ká padà má jẹ́ ká ṣe mọ́. abeg shut up pastor ìṣújẹ kérésì ṣé lè burúkú ni pastor yìí ni ó oh, ṣé torí gbogbo àdàdà tó fẹ́ bá a sọ ló ṣe pé gbogbo mísìn yìí kò lè rí bẹ́ẹ̀ ṣọ fún ẹ. àṣẹ ọbẹ̀ kí gbèsè rẹ̀ ní ọ̀hún sí i. ìdè kérésì. dẹ́kun gbọ́ dẹ́kun mọ̀ wá mi ò lábúrò òṣì mi lábúrò ọjọ́ yá gbà sílẹ̀. ó já jù wá pásítọ̀ ó snazi. Ah, pastor, I rebuke it on his mighty lórúkọ Jésù. Ẹ ṣe torí ọlọ́ ẹ má bínú, ẹ má gbèsù láyé. Tó bá sọ̀rọ̀, tó bá dúpẹ́, tí bá wù ẹ̀ yàwèrè ni mò ń bá ìtì ọtí sọ̀rọ̀ supporters club náà sọ̀rọ̀ ó ń ṣiyèrè ni wá ṣé torí ọ̀rọ̀ rádaràda tó fẹ́ sọ ló ṣe pè wá wey we wey suppose dey sleep we get work for night so that because of this talk now you call us gba kò ní da fún yàrá ayé your father. so so so so all the guy wey dey make me no you wan make i slap you. yeye oh, bastard. Mm-hmm. yeye boy. Ẹ jẹ́ lẹ́jọ́ lẹ́jọ́ lẹ́jọ́. Ẹ ní sùúrù. Ẹ wá ẹ wá. Báwo. No no no no ẹ wá ṣé to fíríṣì torí fíríṣì ló fi máa jẹ́ èmi the form manager joy group of company. ẹ ṣe ọ̀rẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ strike you ẹ bẹ punish you. you talking to a manager like that. ṣé ẹ manager who be this people you dey craze tell am. ask a question. in fact thunder go strike you exactly. Hey ẹ ẹ kọ́ni gan go Come on sori cleaner ni èèyàn tó dàbí ti ocean office. ẹ wo ẹ jọ torí Ọlọ́run ẹ filẹ ẹ filẹ. Even Rotimi wey dey work for bank sef no dey talk. No no no no no no no no that one is different. Wetin dey worry na? Since Rotimi wey you dey talk, na that guy dey work like that sharp. No be kind of guy wey dey mind. How dare you? Huh? How do you open that thing you call a mouth to say rubbish about me? Guy, respect yourself. Respect yourself. Because if I descend on you this afternoon, you won't believe your eyes. You won't. Jọjọjọjọ tó lọ náà ìwọ wá fílẹ̀ fúnra mi ni màá bá wí. Mélòó lára rẹ̀? Kálíṣe I dey kill mosquito very well. Mo dára. I dey kill mosquito very well. Báńkà rẹ̀ mi lé sísí. Sọ́ọ́ni jẹ́ kí n sọ kí nìkan fún ọ. Ẹni nílò ìpínlẹ̀. Màá sọ fún ẹ pé bí mo ṣe wà yìí. Sọ́ọ́ni pé mo sọ̀rọ̀. Omi ìyàwó ti sàbí. ọlọ́wọ́ láti sọ fún wọn pé àwọn olè ló rọ̀ bẹ̀ wo in case tó bá béèrè lọ́wọ́ ẹ̀ because mo báwọn aṣẹ́wó yẹn wọ́n ní àpòkó nǹkan tí òkàn wọn lọ́ máa ń fẹ́ mọ̀ so in case tó bá béèrè lọ́wọ́ ẹ̀ which I know pọ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ the same thing tí mo sọ fún wọn ló máa sọ fún wọn ṣé o yí ẹ kọ́rọ̀ wa máa takora wa pastor Paul gan ni òun máa wò ẹ́ láìpẹ́ ẹlẹ́. trust your sister me. you're always there for me when I need you most thank you I love you. I love you too mo rẹ̀ ti gbọ́ but on a more serious note Doyin ah èmi ò like gbogbo home front tó ń gbà yìí náà ò ní ìdẹ ah mi like gbogbo match àdúgbò tó ń gbà yìí mo ti sọ fún ẹ several times kò bọ́ sí ìgboro bọ́jà lọ sí ìgboro ò ní ìgbà tí wọ́n máa ṣe gbogbo shit tó ń ṣe yìí náà ẹ́ eh? mi like àwọn pípé ṣe embarrassed ẹ̀ káti lọ fún ẹ lówó ni àní òkè ọ̀nà because of money you dey do am but ọ̀fẹ́ ló bá dé fún ẹ kí ló ṣẹlẹ̀ tó ń gbára ẹ lẹ̀ lọ́fẹ̀ẹ́ ò ní ìdẹ̀ náà What if they had killed you in the process? Wọ́n buy everything that's sọ me. I will try and change. You Mi ò dẹ̀ ní máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ mọ́ ládùúgbò. And màá kàn máa ṣe tàwọn kọ́sítọ́mà yẹn nílé ńlá. Then àwọn kẹ̀kẹ́ nàpẹ́ mm-hmm. ọlọ́kadà, àwọn onímọ̀ọ́lù àtàwọn onítìpá yẹn nìkan. Mi ni máa ṣe gbogbo yẹn mọ́ ládùúgbò. Má dẹ̀ ah. mọ́ ah. kò you kò ṣọ̀fẹ́ local government owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ ni When you train any, yẹn you dey fall my hand o. no oh worry trust me i go change. who you. come in. ah <laughs> àlàáfíà fẹ̀yìn àlàáfíà fẹ̀yìn náà ẹ eh, pásítọ̀ ah ó mà oh. o jésù àwa pẹ̀lú àmì o jésù o praise the lord gangan ni o àwọn olèyìn kò ṣàbúrò mi báṣu báṣu ọlọ́run màdé ló yọ mí o ẹ eh, kí ni mi bá sọ <laughs> ah ẹ wò mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ pẹ̀lẹ́ sista Doyin ẹ má dara yín láàmú bíbélì mi sọ wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà iṣẹ́. bẹ́ẹ̀ ni. ẹ̀yin fi wọ́n sílẹ̀ wọ́n máa jèrè gbogbo nǹkan tí wọ́n ṣe àfi tí ò bá sí Ọlọ́run lókè ní orúkọ Jésù gbogbo àwọn tí wọ́n ń wá ibi yìí sí sista Doyin wo Jésù kí a tó rí ọ̀sẹ̀ kan kí wọ́n jẹ èrè iṣẹ́ wọn. àmín àmín àmín lórúkọ Jésù. Ah. pẹ̀lẹ́ sista Doyin ẹ wo ẹ ṣe gan ó yá dòyìn ṣé wà á mẹ́yìn ọ̀kẹ́. ọgbẹ́ má rí má dúpọ̀ bàrà yín tẹ́ ṣe fún mi lẹ́ẹ̀kan yẹn ti wà ókè mo ti ń get relief díẹ̀díẹ̀. are you sure. very sure sis. ẹ ókè. ẹ sista dọyin. ókè jẹ́ kí èmi tètè máa lọ sọ́jà kí lọ́ra àwọn nǹkan tí mo sọ pé mo fẹ́ ra yẹn kí lẹ tó ṣú. pásítọ̀. ẹ wo mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ ṣeun mo ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ ṣe gan. ẹ má rọra ẹ ẹ tẹ jára yín. ọ̀rọ̀ ẹ ṣe gan ìdí tí ẹ ṣe gbọ́dọ̀ súnmọ́ ọlọ́run ni ìyà kì í ọmọ ọlọ́run ẹ ní láti súnmọ́ ọlọ́run ọba ẹ ní láti bá ọlọ́run sọ̀rọ̀ kò yẹ ní ọ̀rọ̀ tí mò ń sọ ẹ súnmọ́ ọlọ́run ẹ wà mọ́ ọlọ́run ẹ pe ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ jẹ́ kí ọlọ́run ọba mọ̀ wípé ọmọ ọlọ́run ni. no no kí ló ṣe é tẹ́lá. Ah. ẹ má kí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bíbélì mi gan. ẹ máa rí létà. jeez. jésù foríjì mi lọ́kàn mi o. ẹ̀yin náà fẹlẹ tún sí mi jésù yìí mo ló ń forí tó yá ẹ dà sí ṣe pé ẹ má wọlé ẹ ṣáà bọ ẹ ọmọ ọlọ́run ní sẹrù ẹ. ẹ̀gbọ́n náà kí ló ń ṣẹlẹ̀ gangan ah, ah. ṣebí kí ẹ tẹ̀ka sọ pé landlord máa débi títí eight o'clock a lè wá bí láti nine àrí ẹni braga kí ló jẹlẹ̀ ní owó òṣì gan imagine ẹ ẹ ń ṣe that èyí náà ti rí báwo ni èèyàn kan ṣe máa dá èmi the whole general manager join group of company dúró for good three hours. abeg you rest. Ah, please let me talk please let me talk ẹ imagine it's not fair. ẹ ẹ ẹ wá jọ́nà tábà ti sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ wọ́n máa ní wọ́n mọ́níjà mọ́níjà tọ́ọ̀sì aṣọ bíi drawing bíi drawing book ṣé kí lọ́ọ́ manage èèyàn kọ́ lọ́ọ́ manage lọ́ọ́ màtán kó lẹ́ káàkiri ní manager àdúgbò èwo ni máa ń sún wèrè ó dàbí ìgbà téèyàn fẹ́ sí rẹ fúri àwọn kanga ti sá tani. kéde túnde ọ̀kọ́lá ẹ o fẹ́ kí n fún ẹ ní blow o fẹ́ kí kí wá kí ló ó ya wèrè ni. àbí wèrè ni ẹjọ́ jesus ẹjọ́ jesus. ẹ bọ̀rọ̀ búrọ́dù náà ṣe dọ̀ ọmọ ẹ̀ka ká ìṣù láyé. ẹ pásítọ̀ mrs ẹ fi blood of jesus sílẹ̀ ẹ fi jesus sílẹ̀ níbi tó wà ẹ jẹ́ kó máa ṣàyẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ níbi tó fàyà wá níbàyẹ̀ o please. abẹ́rẹ́ a ti dọ̀bọ̀rọ̀. mo pa o. ẹni fẹ́ kó pàdé ẹni máa sí nínú ẹ̀páyà wa. side attraction ló ń ṣe oṣù ló máa kọ́.

gbogbo ìgbà àti máa wá sọ́fíìsì láti ìgbà tó ti employ driver at one ẹ secondary sori nínú ilé ìlú kan máa ń <laughs> rẹ̀rìn ni because um, sori mọ́tò tó fi ránṣẹ́ not um, only that this idiot here ó ti parọ́ fún everybody pé òun ni manager company yẹn. Manager, go down low, go down low, go down low, go down low, my friend má má máa rí mi bí ṣe possible ṣe stop rẹ nìkan <laughs> kó máa ní kó rọ bẹ́ẹ̀. anything is possible there is nothing impossible. ń gbọ́ manager bo ni ẹ. no no sir I, driver driver ni mi o. he ah! said what. àbí jẹ̀bi driver ni mi. sorry sorry sorry please are you our landlord ṣé kí n answer question ni wọ́n béèrè pé bóyá èmi ni landlord. no i answer answer no no no no let me worry no no o le ma answer worry no let worry i am from worry let me worry let me worry finally worry <laughs> hello hello let me answer him okay okay actually ara àwọn ilé tí dáàdi mi wait fún mi ni wọ́n tó kú so indirectly i'm the landlord. Oh! Oh! Oh! Nice to see you. Nice to see you. Ebola, yeah, Ebola. We're the Ebola. Oh, nice to meet you once again. You know me, best ah, Hello. Hi, my name is um, Adiola. Um, okay, okay, I'm still going to meet everybody. Okay. Do you know him? Ah. She <laughs> Rotimi. <laughs> Rotimi is my very good friend. Actually, we grew up together. My childhood friend. Yeah. Hello. Hello. Hiya. Ashawa be carry the smoke since. Okay, so uh, this topic we meeting gogo. Um, Shoma. Yeah, in the book of MMM, hmm? January 14. Mm. Oh, oh. Excuse me, can you keep talking? I think, uh, baby. So in short, ọ̀gbẹ́ coming. mi ṣe ni wúyẹ́ nìyẹn Na ah, so your papa chop am till he dies. Popsi. ah! Popsi, ṣé o mọ̀ pé káàtì kàgé gbogbo ẹ̀ fún mi? Wọ́n ní gbogbo àwọn girls ẹ̀ ń gbà yẹn. Popsi kàn fọ́ wọn lẹ́nu lọ anyhow. Wọ́n nígbà tó tún yá, wọ́n tún fún wọn ní quick notice. Pé àwọn fresh ones wọ́n tún gbà bọ́n ṣe ń wọlé báyìí náà ń tẹ̀ ẹ̀. Pa pa pa pa. À Popsi try nǹkan tó kù. Ẹ jẹ́ nsọ̀kan fún ẹ. Mo ṣọ́ pé ibikíbi tí Popsi wà bá ilẹ̀ rí ni o. Ilẹ̀ rí. Yes! Ilẹ̀ rí gidi ni bàbá ẹ wọ̀ because tèmi ṣe wà ń bì tọrọ ìjọba dé hmm. ilẹ̀ rí ni máa wọ̀ why no easy now I left my mansion I left my company eh? I mean ìgbà tó ń bèèrè lọ́mi pé ṣé òní mo ṣe I had to lie to them that I'm manager can you can you beat that. but really ọ̀rẹ́ mi na my own popsi get house na you come dey enjoy how kò sí wàhálà èmi náà ti dé nìyẹn. now you're talking ṣebí nígbà yẹn tí caretaker ń sọ fún wa wípé àwọn babes ló fún létí dáàdì kọ I mean we never believed him ìwọ náà ti fojú ara rẹ báyìí. well um, as for me mm. I be gentleman. Hey, gentleman gentleman náà ni gentleman tó ti fọ́ gbogbo ọmọ lẹ́nu lọ ṣíṣíṣíṣí orí bó ṣe rí ni. wetin dey worry you na gala mata mi síta what's wrong with you. gbogbo ti jò nonsense. Oh, oh. ọwọ́ bọ̀ inú ìsì o. owó gan fọ́ ní ní sùúrù ó fi gbogbo ilé yẹn sílẹ̀ ó wá gbé bí nítorí ọmọ. báwo ni ẹnu ẹ ló wá ẹni tó ń bolówó nú I mean the whole CEO of a company. ibo ló ti rí mánéjà ẹ. <laughs> mo mú mànìyẹn tiẹ̀ I don't know why the guy dey lie. Fake lie. Why? For what? Ọmọ rẹ mi tẹ everywhere, man. Ṣé mo pe ayé bàbá táfíkà ò ní da ah, àṣà? Ah. So bàbá táfíkà ní owó bẹ́ẹ̀ yẹn tó wo orí bíbọ̀ yẹn ṣe fáìn bọ̀bọ̀ yẹn ní owó rẹ̀ yẹn tún máa máa fi ilé ayé ni wá lára kí ni gbogbo rọ́bìṣì yẹn báyìí. I don't know say the guy go get better money you know see him shoe see him suit everything wey he wear na designer designer as in the guy too sweet boy too sweet. na me first notice that guy that guy na bigger boy. biggest boy. ah ah ah you get money o I go use style. me I don talk am say na me get the guy. wetin wetin na everything be your own. I say I don talk am say na me get the guy. na me because now me first notice the guy they Now by notice una oh, wait Okay. that nonsense one wey They call himself manager for this compound since that one the olórí burúkú no na even driver <laughs> Hey. see as God just disgrace Sam. that day this, this morning. one katangwa suit They deceive himself say he be manager As less woman being. we suppose slap am. <laughs> na me first notice that. Yeah yeah manager driver ordinary driver in fact no be driver. why you still talk about that guy ah, lójú kòkòrò you too like waiting. leave my boyfriend alone. I abeg let me go get the guy. that guy go get this thing you know say as e. you mean cassava. ah ah. ah. Eh. Hey. Hey! Oh, oh, oh. Kí ló ṣẹlẹ̀? My wife. ogun èṣù sista Mary sista Mary kí lẹ́yìn náà ṣe sista Mary. Ẹ wo ẹ jọ o máa sọ̀rọ̀ o bó ṣe ń kọ yìí ṣe ẹ ti bàbá kọkọjá tẹ́lẹ̀ ni. ibẹ̀ ló ti ń bọ̀. kọkọrọ kọ. ẹ wo sísá lórí ìgbà ẹ kẹta ló máa gbé ẹ kó wọ́n wá wá wá. ẹ ẹ ẹ wọ kó ẹ ẹ relax ẹ relax ẹ jẹ́ kí sàlàyé ọ̀rọ̀ ló bá ìwò fún yín. ẹ jọ ẹ sàlàyé jáde oríkèlò. Minu sambo, sambori bobo, sambo, sambori bobo. Ogoroko! Ọ̀sọ̀ ẹ̀jọ̀ ẹ̀ má kọ̀ ẹ̀ má kọ̀ ẹ̀ má kọ̀ ẹ̀ má ẹ̀ kí ni kẹ́bẹ̀ ẹ̀ má kọ̀. Ẹ jẹ́ kí n sọmọ sọ́ọ̀tì, ẹ jẹ́ kí ẹ relax, ẹ jẹ́ kí n sọmọ sọ́ọ̀tì. Ẹ jẹ́ kí n sọmọ sọ́ọ̀tì. I was in school, I did it when I was in school. Pastor, pastor, pastor. bímbọ bímbọ eh, eh, dákun tí o bá mi rí fíńgà. fíńgà eh. mi ò rí fíńgà. ayé mi o ayé mi o. ṣe mí bó ṣe wù yín lẹ fẹ́ kó táṣẹ́rẹ́ fèmí àbí ṣẹ́rí pé lọ́n ti mú yín anyway <laughs> fún ìròyìn tẹ́ ẹ̀ sanwó fún ṣẹ́rí èmi ò mọ bíi fíńgà ń gbé o bẹ́ẹ̀ ṣe ń wá bí eh. tẹ́ wá ń mutí eh. tẹ́lẹ̀ ń ṣe ti bí eh. náà ni fíńgà ṣe ń wá bí tó wá ń mutí mm. tó dẹ̀ ń ṣe ti bí ah. ṣàdédé tó dúró yìí mi ò mọ iye oṣù o mi ò mọ bí ó pè o so mo sorry. Ah ẹ tó ṣe ìwé rẹ wò bàbá mo máa wọ yín wùsùwùsù ṣé mi bẹ jẹ police station ni báwo ti fíńgà ẹ ṣe wọ wèrè ni bàbá ẹ wo bí àǹtí mi ò bá yín wá fíńgà oṣù kankan o ẹ lọ sí police station wà fún police station ìgbà tẹ ẹ náwó tẹ ẹ fẹ yàgò yàgò olórí ikú ni lọ́wọ́ ẹ lè ẹ lè fẹ mi lọ ẹ lè fẹ máa lọ ẹ jàre wọ́n ní gbé síta kọ́lọ̀ kú sí kọ́lọ̀ kú sílé fámìlì ẹ̀ kí ni wọ́n dára da òṣì olóṣè eléré ikú aṣèrè tó ń snazi. ìjọ̀gbọ̀n ah, báwo lẹ ṣe fẹ́ sí. alága jùlọ ẹ̀ẹ́pàyà jọ. kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ o kò lè ṣe kó má jọ bẹ́ẹ̀ o kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ o kò lè ṣe ṣe kó má jọ bẹ́ẹ̀ o nítorí ilé ẹlẹ́rú. ẹ kúlé o. Ah, báàgì tẹ́ ẹ gbé lọ náà lẹ gbé padà wáyé ń tẹ́mi rò pé ẹ ṣe ni pé ẹ gba ọjà ẹ sì ra ń jẹ wá n ó fún oúnjẹ tẹnu n fi gbé ronú tí ó wà lára mi kú kí ló dé ẹ̀gbọ́n oúnjẹ kankan wá. Hmm. owó tẹ fún mi àbí nígbà tí mò ń bèrè owó lọ́wọ́ yín lọ́jọ́ kìíní àná tó bá yẹ pé ẹ fún mi ni ṣé mi ní rí tó máa mówó wálé fún wa ni. báwo ni jàre ọmọ alálùbáríkà ẹ ṣé mi ní máa tó máa mówó wá fún wa ni ó wá ṣètò ẹni kí n bá yín wá ẹ bá wá tún báàgì mi. ẹ dákun ẹ wọ́n dàbí pé ọ̀rọ̀ tèmi ń sọ ẹ kò yé yín ipò tí mo sì wà nulẹ̀ àní kò sí owó lọ́wọ́ mi rárá wọ́n gbá mi wọ́n ṣe four one nine fún mi àwọn gbájú ẹ̀ wọ́n gbá mi wọ́n dìgbò mi gbogbo owó tó kù nu ilé ìfowópamọ́ mi pátápátá gbogbo ẹ̀ mo ti ná tán kò sówó lọ́mí débi pé wọ́n bọ́ta wọ́n ṣàfihàn ayé àbí ń rẹ̀ owó fi jẹun ní tèmi sọ ni tí mo fi ń dúró de oúnjẹ. wọ́n gba yín mi ìrójú yín kó wú ó yẹ kó gba ògbó ojú yín pọ̀ ni ṣé mo bóyá mi ìbò owó ọkọ̀ tó ń ṣẹlẹ̀ etí wa ti kú ládùúgbò àbí ìṣọmọláṣíwò òṣì tó wà ní the street yẹn òun kọ́ lè lọ kówó fún òun kọ́ ló gba yín kò tí ì gba yín èyí tó pé ní àwọn ah in fact kò yẹ kí n ṣépè farabirin yẹn o àdúrà ló yẹ kí n máa ṣe fún ẹ ní àwọn títí ẹ lè in fact tó bá yẹ pé oúnjẹ ó ṣe kókó nínú ilé ni mi rò pé lè ra ìṣáná tá máa fi dáná. ẹ tún ti wádìí ìfín kókó ẹ ti wá tàn mi ẹ ti béèrè rìn sí mi ẹ ti béèrè gbogbo ibi tèmi ń jẹ sí pátápátá ilẹ̀ wa fi ń sọ̀rọ̀ sí mi ah, ó mà ṣe o ẹsẹ̀ tí màá ń dùn kókó ní màá mébi pa bẹ́ẹ̀ ni tí èbá ṣẹ̀ṣẹ̀ tí ń lù kòkò tí ń mébi pa ṣé ó wàá rí mi àyìn ó jókòó débi pọ́ máa wẹnu wèrè sí mi lára lórí èèlò àwọn tó máa gbà mí ayé wọn mà ní da o bálálẹ́ bá ní ó da fún aláàrọ̀ mà ní jẹ́ ẹ. ẹ má bínú mi ò tó sọ̀rọ̀ sẹ́yìn o kò fẹ́ sọ bí àbálẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn lè fà á dáàdì hmm. bẹ́ẹ̀ ni kánẹ̀ ti ṣe gbogbo nǹkan tá a fẹ́ fún wa gbà yẹn ṣe bá máa rí nǹkan gbójúlé hmm. dáàdì ẹ̀ ṣe fún wa hmm náà nísìn kò sówó lọ́wọ́ yín mọ́ ìgbà tó yẹ kó wà lọ́wọ́ yín tó yẹ kẹ́ san fees mi ẹ̀ san dáàdì wọ́n fún mi ní ọ̀sẹ̀ kan ní school ah. pé kì í fi sanwó next week a máa bẹ̀rẹ̀ exam last semester dáàdì ẹ̀ tí fún wa lóbo ni màá ti lówó dáàdì ah. ah, dáàdì ẹ̀yin lè fa gbogbo tó ń ṣẹlẹ̀ ìsà o. ọ̀rọ̀ yé mi ọ̀rọ̀ yé mi ẹ wo èmi náà wà lába fún ṣèbá lába láṣẹ èbí wọ́n dábàá ni kì í ṣe pọ́n pàṣẹ fẹ́mi ò ń bá mi sọ̀rọ̀ ò ń dábàá last majesta àbí kí ló ní ó ní school fún eh, eh, eh, last majesta wọn ó pè ẹ owó dé báyìí ọ̀nà tó wọ́ gbàdé ọ̀nà ìrọ̀rùn ni tó fi rówó san torí téyì tèmi bá ń sọ tẹ́ẹ̀ láti yín lẹ̀ tí ò yé yín ó dàbí pé tí ẹ̀yin ń sọ yóò yé mi ìwó rówó ṣe last majesta ọ̀nà rí ẹ̀yìn àwọn mmm wọn ò ní pẹ́ padà wọ́n ní ọjọ́ kẹrìnlá oṣù kejì ni wọ́n padà torí ẹ̀yìn ọ̀rẹ́ mi kan wá wà òkè mẹ̀sí ní jẹ́ gbogbo owó ná owó gbá owó àwòtọ́ gbà pàápàá ó ti dà á lé lórí ó tún wá ní ọ̀rẹ́ mi kejì ìyẹn gùn ìyẹn náà kó owó lé lálọ́ọ̀dù rẹ̀ tó yẹ kó fi sanwó ó kó lé nírètí pé yóò ní ìlọ́po méjì òun náà kó lé torí gẹ́lẹ́ tí wọ́n bá ti ń sanwó ní on the fourteen báyìí ẹ̀yìn ni ẹ lọ kẹsẹ̀ ń díẹ̀ owó tó bá ti wá gbà ń bẹ̀ ìwọ kò gẹ́lẹ́ báyìí kọ́ lọ bá àwọn ẹ̀mẹ̀rún kò gbà olórí ìbú dàbà pè ní dàbà dàbà lójú mi. wo ọmọ ọlọ́run ní dojú ti wà má dá bàbá lóhùn ó sì ìgbà tí ó pẹ́ ìgbà tí wọ́n gbá ẹ kí ló ṣe fún wa kò sí àwọn òṣì ọlọ́run ló tẹ̀ máa yọ ní àpò olóburúkú tó bá ti kó ńlẹ̀ ó ìyẹn náà ọmọ mi mílẹ̀ sí à ó gara o dára gan o. ara ara ara má ṣílẹ̀kùn má ṣílẹ̀kùn mò ń bọ̀ ah, kéwìí ra ìwọ́de yẹn lọ́pọ̀ Angela ń wà ah, Angela with a flying ox. <laughs> oro oh, oro oh, ah ah your excellency your excellency mo fọrún ẹ you are the love of my heart you are the love from the bottom of my heart i fall for you <laughs> ọmọ mi ààrẹ mọ̀ bó ṣe ń ṣe ni bó dé ìlú pẹ́kìn àdúgbò kí ẹni lè báyìí àìmìrè fọ́rẹ́ jọ̀jẹ́ tún lè kìsùn ọ̀ pẹ́kìn. ọlọ́wọ́ kò gbé ẹ̀jẹ̀ yẹn. ó ti tó alẹ́ dé màmá gùn. àga ọyìn náà mi màmá gbàgbé alẹ́ o. ọlá màá wà nálẹ̀. Ah! Ah! wo mo fọ́rẹ́ jàre mo fọ́rẹ́ mo fọ́rẹ́ mo dábò anything anything dábò. Ah! ẹ ọ̀nkú ẹ dákun ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ jẹ́ mi irọ́ irọ́ ẹ fi sáńbọ̀ dúlẹ̀. kí ṣẹlẹ̀. ẹ ẹ dákun ẹ má bínú. ẹ dákun ṣé ẹ̀yin ni ó náà mọ́tò yìí ni àbí wọ́n gbé fún yín wá. ẹ wẹ má wulẹ̀ tiẹ̀ dáhùn èmi fúnra mi fèsì <laughs> látara ìdúró yín mo ti mọ̀ pé wọ́n gbé mọ́tò yìí wá fún yín ni. ọ̀nkú ah, ah. ẹ ńgbà tẹ ẹ wò sùnsùn ẹ tí ẹ gba iṣẹ́ kọ́mílé láńtà ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ò tó lọ́mùtẹ́ gbélé láńtà gbédìí lé láńtà ni mo lè pe tiyín ṣé Doyin ló wá yẹ bẹ́ẹ̀ ṣe wà yẹ ẹ ti bímọ o ẹ sì ti níyàwó lé torí mo ti ń wò yìí you are married man mo ti ń wò yìí ẹ̀yin wá kó owó owó tẹ bá ti pa ẹ wà kó fún Doyin Doyin Doyin lájẹpẹ́ níyàwó àtọmọ ńlẹ̀ ẹ ṣé nígbà tí ẹ̀yin fẹ́ débẹ̀ ṣé ẹ̀yin ò rí sáńbọ̀dù tèmi ń bẹ̀ ni nígbà tẹ́yìn wọlé tẹ́ ń jáde tẹ́yìn wọlé tẹ́ ń jáde ẹ rí sáńbọ̀dù ọkọ̀ là ń bẹ̀ lẹ́nu tí mo ti fọ́ tí gbogbo àsọ́fà yẹn ti bàjẹ́ lẹ́wà wá lẹ́wà gbé gbé mọ́tò kẹlukẹlu wa ẹ wá ó wá dẹ kẹ ó dẹnu wòyí lẹ́kẹ̀ẹ́ ó lóun kìsì mi làwọn òun rí ni àbẹ̀wò lò sí tó bá yín gan. ẹ jọ ṣé mi lè sọ̀rọ̀. ẹ kì í sẹ́bẹ̀ yìí lẹ́nu yìí ká tọ̀. according to the rule of law màá kọ́kọ́ sọ̀rọ̀ ọmọ inú ẹ̀mú yẹn doyin ẹ̀ ń pè o lọ́dọ̀ mi doyin vẹ́nsánra nítorí sọ vẹ́nsá yàtọ̀ sí lẹ́sọ̀ three hundred náà kàn lò ẹ jẹ́ kí n jẹ́ kẹ́rin yẹn láìsọ ọmọ inú ẹ̀mú yẹn virgin ra èmi rè dis flower rẹ ọjọ́rùn má kọ́kọ́ wá sọ́dọ̀ mi ẹ wo sára mi ṣe kí fóun wálé báyìí ní ìbẹ̀rẹ̀ sára mi wálé èmi rè dis virgin flower. ẹ gbẹ́rẹ́ bẹnu sọ̀rọ̀ ẹ ọ pátọpọ fún yín ni. ó pátọpọ lèmi. Ah! ẹ jọ àwọn ọlọ́kọ̀ọ́kọ́ pátọpọ òrì. ìsẹ́yìn ni. ìsẹ́yìn. ẹ lọ́dọ̀ àwọn ọwọ́ ọwọ́ nǹkan bèèrè lọ́wọ́ ẹ. wọn jáde bó ṣe rí. ẹ ọkọ wà lẹ́dà ẹ kan dá ẹ ṣiṣẹ́ ṣe ni. ẹ wẹ̀jẹ̀ ká aṣọ tó tọ́. bẹ́ẹ̀ sẹ́ni bẹ́ẹ̀ ṣe wà kálẹ̀ wọlé ẹ jáde ni ẹ mọ̀ pé ọ̀nà rẹ̀ free kò sí fi àìwọ́ bẹ́ẹ̀ kò sí lásán bẹ́ẹ̀ ní kọ́ni ayé. ìyẹn ṣẹlẹ̀ ìyẹn ṣẹlẹ̀ nítorí sọ̀fọ̀ kẹ́hìn tó ẹ̀ parí sọ̀fọ̀ wọn wọlé wọn jáde wọn lọ́wọ́ wọlé wọn jáde níbẹ̀ ẹ̀ gangan èmi bọ̀ nítorí sọ̀fọ̀ kan níyẹn èmi bọ̀ kọ́ni níbẹ̀ mi bọ̀ jẹ́ ọ̀nà tù mo dẹ́ ṣe kí ni mo ṣe rùn má ṣe àti sọ̀fọ̀ ọjọ́ ni má ṣe mo ti mú pọnkiri yàn mo ti mú dédé sọ̀rọ̀ tó dédé náà mo ti mú làmúlárẹ́fù. sọ ẹ ń gbẹ torí pé ẹ mú pọnkiri yàn lẹsìn wàá rún bíi túsí pépà Ah. ẹ tún lábí ìgbà tẹ ẹ láàtarodo ayé yóò ní dàtẹ sórí sẹ́yìn tẹ ibi báyìí lèmi ń gbé o kọ̀ńdọ́tọ̀ dẹ̀ ni mi ẹ kẹ́ ah. mi dáadáa mò ń ah. pèrò sínú mọ́tò wọ́n dẹ̀ ń sanwó mo dẹ̀ ń gbowó wọ́n dẹ̀ ń bọ́lẹ̀ ẹ jọ ẹ máa ń wẹ ọṣẹ dán. sẹ́mi mi ò kí wọn sẹ lẹ́yìn black soap kíni. ayé rẹ ti pọ̀ jẹ́ odidi irun funfun yẹn lọ́tọ̀. sẹ́mi lẹ́nu bá mo rò pé ẹ̀yà àwòrán tẹ́sẹ̀ ẹnu bí kẹ́tù omi. àbò lórí burúkú ẹ̀ hàn. Ah. èmi lè jẹ́ náà wọ ibọ tó ẹ̀ o bọ́ o bọ́ dédé fámìlì rẹ. mọ́tò náà tó ti fọ̀dà bá yẹ̀ jẹ́ eh! eléyìí ah, eléyìí lè jẹ́ lọ́mọ òwú rẹ̀ à ń bọ̀ dẹ. à ń bọ̀ ta ni. Eh, ẹ má wọrí. gbogbo sí tomato yìí náà ló ti já. ẹ̀sẹ̀ o. ṣé ẹ gbọ́ sound ṣé ẹ gbọ́ sound dc room lo. but sista mi ṣé mo pé lórí burúkú ni finger because tó bá yẹ pé finger settle wà ní ó fún wa lówó yìí ni ṣé wọ́n lọ gba abiyabi like two three bedroom flat a dẹ̀ máa ra mọ́tò kékeré kan máa fi máa ṣe big girl wa lọ àbí kí ni gbogbo rọ́bìṣì nìsín. you no see me see all this wahala ẹ̀ẹ́dùn tell me, máa mọ̀ pé olórí burúkú aláyé bàjẹ́ ni bọ̀bọ̀ fíńgà finger. ni ṣó o pé máa gbé dìrò yẹn fún yín ẹ lẹ́yìn tó gbá Mr. Ajayi tán ó tún gbá ẹ̀mí gan fúnra mi tí mo ti wò pé fifty eight la máa pín owó yẹn kò síbi tí mi ò tí wọ olórí burúkú bọ̀bọ̀ yìí lọ in fact ìgbà tí ma fi délé ẹ̀ ó mọ̀ nǹkan tó sọ fún mi ni wọ́n ló ti lọ sí lóyìnbó. ah could I need dáa fún fíńgà ayé fíńgà ò ní dá níbikíbi tó bá wà ṣé rí orúkọ ẹ̀ tó sọ ní fíńgà yẹn ọlọ́run má bá mi fíńgà ilé ayé ẹ̀ báyìí ayé ò ní rójú sùnmọ́ lágbára ọlọ́run tó lórí burúkú ni. ẹ àbó rí gbogbo nọ́ńsẹ̀nsì kẹ ẹ ó dẹ̀ mọ̀ pé à ń jẹ owó ilé oṣù méjì èmi ti wò pé tí díì yẹn bá ti succeed gẹ́gẹ́ bí agreement àárín èmi àti fíńgà àpín owó yẹn fifty fifty torí ẹni mi ò ṣe sanwó ilé látọjọ́ ọjọ́ iná ọmọ kò mi ò láì máa jẹ owó ilé. ah what i'm gonna do is um, taba ti lọ sí la ńlá lálẹ́ ẹni iṣẹ́ ti bá rí ṣá màá mú mi máa ṣàwọ́jọ màá fi sanwó lé. um sister, mi ma mọ nǹkan tó mo ní big deal kan lálẹ́ and big fish ni ó máa fẹ́ ṣùgbọ́n ní a lot of money a lè má ra mọ́tò bọ́ a máa gba ilé yẹn a lè máa pè wọ́n off bíbẹ̀ àmọ́ kò ní da fún fíngà. ó ti ẹ̀dá kò ní deal torí mo trust ẹ bọ̀ ṣé kò ń ṣe deal àdúgbò. Ah, ẹ wo sista mi mo ti tún ṣẹ́pin forget that thing mo ti tún ṣẹ́pin àgbẹ̀dẹ ti advice mi yẹn báyìí mo ti tún ṣẹ́pin sista mi iṣẹ́ tí mò ń ṣe ń sìn iṣẹ́ tún fọyín wọn àwẹ̀ ni gbàgbé bóyá ṣẹlẹ̀. ìlàbúrò ṣe ah, ah no. ah bọ̀ fíngà yẹn ayé ò ní dá. kò dẹ̀ ní pension fún. òkú ẹ̀ ló máa gbé wá láti ìlú òyìnbó wá sí ibi tó ti máa bá mi òkú ẹ̀ ló máa gbé wá bá mi. agbára Ọlọ́run. <laughs> Ah. in fact i just tire o. ṣe ṣe ah. ah. ah. ah. ah. I abeg una not start o because una no get shame dem no train una na im make una dey road abeg o I beg, everything na una go dey fight una no get shame una no get untrained. Hey, my customer don't come. Hey, see customer. Oh. Hello. Abẹ́ mo yẹ wọ́ọ̀dù tí ọ̀gbìn international customer. Customer. Customer. Customer. Now me you carry last. Now you carry carry. Customer. I dey here. No, no. Now they finish your carry. Customer, look me now. Carry your Customer. now. Oga. Hey. Hey.

Have fun now. Would you like to spend the night with me? Of course! That's my job! Akini mo wa bibu, ma tell her ma pepe Come on in. Ah yes. <laughs> Ah, I shall wanna be welcome. in I not stay, or I go sleep. what's happening? Tell me, how much is it? thousand naira péré wo wà láì máa ṣe. fifty thousand. àtẹlẹ mo gan o. chicken face Oh, pay you. rí o. i'll pay you. ọlọ́run òjẹ́lẹ̀ rí ah, i'm telling you. i can't win, now. <laughs> let's go now. Yeah, ó sọ ó sọ pé mo jẹ́lẹ̀ rí. I wan go inside. Wait till this one. Oga no block my view I Wait till this one. Eh come come. Abeg make una come make una come. Asawo come here. Now, three languages I dey speak. My toto dey speak three languages. Abeg oya go away somewhere small but mighty. Wetin dey do you? Mr. Mitchell ask you. Wọ́n á bọ̀ ní kárí àpọ̀ yẹn. Ich kann drei Sprachen sprechen. Àti wàá rògbò báyìí. You be newcomer, go back. You go be newcomer, go back. You want to marry me? Yes, because I love you. Ṣó ti gbàgbé ibi tó ti gbé mi ni? Wọ́ mi ò gbàgbé ibi tí mo ti gbé ẹ. I know you're surprised but you don't need to be surprised. Nítorí kò tiẹ̀ sí nǹkan to kàn mí pẹ̀lú ibi tí mo ti gbé ẹ. See, I am from the state. Gbogbo àwọn this kind of mentality doesn't even get into me. Okay, yes, last when I picked you up the other time, my thought was just to have fun with you, and, and that was it. But eventually, you know, we mi be ẹ ṣe ń but she ṣe get along Me ò mọ ọba tí mo see the truth is I love you but oh, lè fi iṣẹ́ yìí lẹ̀ ni. kì tí mò ń ṣe iṣẹ́ tí mo fi ń bọ́ra mi tí mo fi ń take care ara mi tí mo fi ń take care àbúrò mi. my dear èmi tí mo I know why I said that. I can give you five times of what you're making there. Trust me, I am going to take good care of you. I'm in love. Please, just promise me you will. <sighs> I'll think about it. Please, think about it fast. Rodada Kia Kia. Mission accomplished. That's the word, man. Mission accomplished. Ṣé wọn tó ṣẹlẹ̀? Tí ọba ní kí ọmọ wo gbogbo ìranù tọ́wọ́n girls ń ṣe àti gbogbo ìran tí òun ríwò bẹ́ẹ̀ I swear down owó rẹ̀ fẹ́ kúrò bẹ́ẹ̀ mọ́. Ṣòro girl tó wá bá jù náà girls mo ṣe bẹ́ẹ̀. O ní last one yẹn kí o yẹn bá a lọ bú. be like say na that same girl wey you dey talk about. Well, um, if I am not mistaken that is gonna be Doyin. Yeah, orúkọ yẹn nìyẹn. Doyin machine. Exactly. Kẹ́hìn yẹn bad. Sori ọ̀rẹ́ mi, hmm. irú àwọn ọmọ yẹn, àwọn làbá pè ní ọmọ àbí ìpàbẹ́. Àwọn ọmọ tó yẹ káwọn òbí wọn ti fi oyún wọn kọ́ ti fi ṣe menstruation. Hmm. Wọ́n um, kádẹ̀ máa wo òbí ìkọ̀lẹ̀ ló máa bí nìyẹn. Oh, life tí wọ́n nìyẹn jàre láì fún wọn nìyẹn kò sí nǹkan tó fẹ́ gbé mi lọ síbẹ̀ yẹn mọ́ láìláì èmi ti sọ fún kẹ́ẹ̀tì ká kó kó owó ilé tó ń san kó kó fún àwọn mọ́dálẹ́sọ nínú ọ̀fẹ́ fi ṣe but anything that will take me there uh, I've not seen anything. well um, it's alright um, it's all good you're fine I mean you've actually gotten the sensations you want I'm fine I got everything I want there. who's my sensation is an understatement. I mean, that's it, man. So I let's, mean, let's talk about right. business now. How, far with that contract? Well, um. Ah, báwo lẹ ṣe fẹ́ sí. Dallez-moi. Baby. mm. <laughs> She'll like ah, it, bro. Ah, my love. Good. Like, like is not good. I love it. It's beautiful. Mm -hmm. I love it. That's nice. I'm glad you like it. Um, <laughs> I absolutely love it. I'm glad. You know, I mean, I economy one Come on, Abba. See, um, mi ò ní pẹ́ mo kàn ní láti sáré padà you know um, so that I can plan put things in place má dẹ́ jẹ́ kéèyàn wá in charge business mi and I will come back here please mi ò ní pẹ́ but remember your promise. Okay. Even though cold to mommy, no, but it's fine. I understand. Yeah. Okay. I, I know I promised, and um, So help me God, I won't go back to it. Thank you. <laughs> Anything to bá you ìwọ ṣáà ti máa bí I will do it. Aww, you know thank, I love you. I love you more, baby. Thank, thank you. you know, um, Shuri. ọtún padà wá sẹ́ńpáyà ni. kí ni mo bá ṣẹnu gọ́tà yìí bí èmi ò wá bí mo kàn wá kẹ́rù mi tó kù bí ni. ó dà bẹ́ẹ̀ wa ni ọkọ ń kọ́ o. ó wà ó àwọn ọmọ náà ń kọ́. èwo ni kwẹ́tọ̀ orí ibú tó ń béèrè jọ́ torí ọlọ ìgbà tó máa kúrò bí sori tó gbóyún kúrò bí. ọdẹ english question. ẹ mọ ẹ mọ bìnrin mi ṣe bí nígbà tá a rí kẹ pè wá pẹ. ok. bébì mi ló pè mí. Ah, ìwọ lọ́wọ́ sàánú wa lọ́wọ́ oníkì. wọ́n ní kí n máa sọ̀rọ̀. ok. Hello, baby. How are you doing? Ah, mo wà nílé. Òun náà wà ń bi ọmọ ó ti sọ fún mi pé ò fẹ́ rí ní Empire àtìgbà tó ti sọ bẹ́ẹ̀ ló ti wà lọ́dọ̀ mi. Bájújọ́ wà nílé ni. Are you serious? Oh my God! Three hundred thousand naira. What ti transfer sí mi account me, oh baby i love you. Me, ò theory, but ma, take it later. okay all right i'll talk to you later my love. <laughs> okay bye love you. <laughs> bàbá About to fún un pé olórí burúkú yẹn ni mo ní kó bá sọ̀rọ̀ dẹ̀ sẹ́ni mọ́ yánmọ́yánmọ́. Ah, èmi ń sọ wọ wèrè. ẹnu ẹja pípa ni o lè. pẹ̀lẹ́ ah, ah. pẹ̀lẹ́ sẹ wà á níjà kan lẹ́nu bíi three hundred tí. kí ló jalè ẹ ti ẹ jalọ jalọ. ọlọ àwọn ọmọ obè <laughs> doyin àgbà tí wọn gbóúnjẹ lára lẹsí ẹ tó gbé fọlọgbò jẹ báyìí gbogbo kínní ọ̀nà náà ti látàn tó wọn pẹlẹbẹ bíi àtàn tí wọ́n san tó ń pẹlẹbẹ three hundred tí n fi ṣiṣẹ́ ọdún méjì èrò pé mo lè rí three hundred lẹ́nu iṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ èló là ń pa. àbúrò sista mi gbọ́nà ṣé lóòótọ́ lo serious pé o ń lọ sẹ́ńpáyà lẹ́yìn. Ah, sista mi mo ń lọ sẹ́ńpáyà lẹ́yìn o. àjíjọ máa lọ ni o. ọ̀ọ́ sista mi why ṣe báyìí ṣèjọ́ dé níjẹta ni kí lẹ fẹ́ lọ ṣe lẹ́ńpáyà. why not ah, ah irú question wo ló tún béèrè yẹn ìwọ náà ṣàmọ̀ pé ibà ibà wà dull ó wà boring èmi nìkan dẹ̀ ni ah remember i told you pé lọ́ba ní kò quit iṣẹ́ yìí. sista mi ẹ wo mo ti gbọ́ but you need to be very careful because ẹ eh, ẹ mọ̀ tí bọ̀dá lọ́ba bá ń fi èèyàn ṣòyìn àbí kí lẹ feel kò lè pọ́ pọ́ kò lè oh. ṣe kò tẹ̀ ṣe pé kò lè pọ́ kò lè ṣe ni hmm. sórí bí ọmọkùnrin yẹn ṣe wà yẹn ah Doyin ó trust me dákú <laughs> kò dẹ̀ lè ṣe irú ẹ̀ àti pé tó bá tẹ̀sí fẹ́ ṣe ṣé o ò fíì pé a ti ṣe látọjọ́ ọjọ́ ìdẹ̀rẹ́ ni tí ó bá fi ṣọ́wá máa ti ìfẹjọ́ sùn because ìgbà mélòó la fi ń gbé ilé. well ẹrí yẹn sọ anyway. àti iṣẹ́ alẹ́ yìí àjọ òjijì máa ṣe ni o. níbo. nílé ńlá náà. ọ̀ọ̀ uh-uh, sista mi kí ló dé ah no no no no no mi ò support yín fún yẹn kí lẹ fẹ́ lọ ṣe nílé ńlá ah ah kí lẹ tún fẹ́ kí lẹ tún need But that ti ṣe gbogbo everything tẹ fẹ́ fún yín ṣé owó ni ó ń ṣe everything fún yín kí lẹ tún fẹ́ lọ ṣe nílé ńlá. Ah, ah, ah, tóyìn ìgbà mi ò máa ń ṣe bẹ́ẹ̀ ni pé ò já ó yẹ kó mọ̀ mí náà ó yẹ kó mọ̀ mí wọn ló ṣe gbogbo nǹkan fún mi gbogbo nǹkan ṣé ṣé owó ni gbogbo ẹ̀ ni everything is not money now ó yẹ kó ti mọ̀ nǹkan tí mo need what is money without TB. Mm. Eh? mi ò gbádùn ara mi náà mi ò enjoy ara mi jọ ṣé owó ni mo fẹ́ máa kìbọ́ bí ni kò lè possible náà eh three months ti lọ́ba ti lọ ni tí ò tẹ̀ sí kankan tó tó tó tó wọnú tó jáde síbi kò sí kankan tó ń gbẹnu sí nǹkan kò sí kankan tó ń tẹ̀ nǹkan kan ah ah kí ló dé tó fẹ́ pa mí náà ọmọdé ara mi eh nǹkan tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojoojúmọ́ at least ó kéré jù bíi mẹ́fà máa wọlé ó wá di pé for three months kò sí kò sí ṣó kò sí nǹkan kan ah mo sórí iṣẹ́ tèmi fẹ́ lọ ṣe lálẹ́ kì í ṣe pé bóyá ẹ̀ eh, nítorí owó o <laughs> mo kàn need fine sweet guy tó ká tó ah, sísá mi tó máa gbò mí jìgìjìgì tó máa service mi dáadáa ó ti ah. pé náà i don say ah. sísá mi ó ti rusty kò easy náà. ẹ lè change ọmọ fi ẹ lè change kọ́ fi gbogbo ibẹ̀ kọ́ fi gbin owó fún yín kí ni iná ṣáàṣì. ẹ wọ́n gbọ́dọ̀ fi eléyìí náà sí. Mm. láàṣọ yín. ṣé ibà ṣe ń rin sí i. olórí ibú làwọn nìyẹn ti gbà pé ó bá wà lọ́wọ́ una dey suffer ooo. Oh. Ah. ṣé nìyẹn nìkan ni wàá tẹ́tẹ̀ sí gba ajá dúdú sáré yín ó ti mú pa bad luck wá. Hey. Come on, shut up there. You be bad luck. Bad luck, Now you be. Since how many years you don't do a shower? You never come up for that level. I don't know your level again, no. If you want to talk to me, talk to me with respect. So no run, no. I go use them and curse you. Now you, now you, now you, now you bring bad luck come. Uh-uh. I beg no, please, my sister, you crazy? Oh no, this man should fẹ́ gbọ́n mi o no swear for my sister shut up o le si ni na go give you comot now come i no be your class again o. mo gbé òkú. sami mo kú o sami sami. <laughs> mo decide láti surprise uh, I came in and um, mi ò gbé mọ́tò I decide to take a cab I'm almost at the house. Oh really? You're in town? Oh what a pleasant surprise! Oh sọ fún mi now. Eh? Oh I'm so happy. Ha mo ti bí ìṣẹ́ gan. Ń bolo wa. Ah, eh, èmi àti Doyin Asare lọ sí church alọ fún nine vigil ọkàn mi mọ̀ pé mo gbọ́dọ̀ máa gbàdúrà fún ẹ náà you know <laughs> oh you're welcome darling <laughs> I love you too I will see you very soon eh Jesus àwọn ah, pásítọ̀ ti eh, special prayer request eh, let me go to the altar for you ọkọ mi máa pè é padà later ṣùgbọ́n I love you see you very soon eh. oh okay then okay yeah yeah màá buying later.

jàmà lọ jàmà lọ ó mọ kọ́ta máa ṣe é sìn a máa sáré lọ sí empire ó dàgbé mo ṣe láwọn àkàrà kan tó wà ń bẹ ẹ̀yìn tó kọ́ta máa ṣe ni pé a máa sáré change sí náà àkàrà yẹn á jẹ́ màá lọ lé ṣó mọ̀ pé mo sọ fún pé ẹ̀ náà ìfẹ̀jì ò la lọ ẹ̀yìn lọ jàlọ jàlọ jàlọ jàlọ jàlọ jàlọ jàlọ gbégbégbégbégbégbégbé. ẹ wo sista mi kò lè work kò lè work kémi fi ṣe aṣẹ́wó sílẹ̀ ah. sori nǹkan ọ̀rọ̀ tí mo bẹ̀ sọ is not just all about marriage ìwọ náà wo nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ yẹn ká ní lọ́ba rè mí ni ṣó rò pé mo lè ever rí ọkùnrin mi tó máa love mi bí lọ́ba ṣe love mi tó máa care fún mi bí ọmọkùnrin ṣe ń care fún mi ṣó o mọ̀ pé ó risky ni ẹ́ ok wait ká tiẹ̀ tó wá pa gbogbo yẹn tì ìwọ náà mọ̀ pé oríṣiríṣi diseases ló wà ń ta what if you get infected. ẹ wo sista mi mo máa lo condom yes mo máa lò ẹwẹ ń lóhùn láti marry kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn ẹ jẹ́ kí ẹ wò pa máa ṣe nǹkan mi coded tẹ ọkàn yóò dẹ̀ ní mọ̀ sí i. Ah, Louis, you know I love you. I love you more. You know you are all I have. Eh? Mi ò dẹ̀ lè ṣe ẹ́ lọ́nà. Kó ba lè dáa fún ẹ náà ni mo máa bá káàkiri. You should know that that I have your best interest at heart. Okay, fine. I know it's gonna be hard for you, but you can do it. If for nothing, do it for the sake of the love tó wà láàrin mi àti ẹ jọ̀wọ́ torí Ọlọ́run eh you know what like mo fẹ́ padà sí school ni which i insist mo dey advise ẹ pé kò ṣe mo ready àti sponsor ẹ to any level mo ṣetán láti mú ẹ lọ sí any school to bá fẹ́ lọ. ẹ wo sista school mo ti bọ́ màmá màmá lọ. oh. Baby. Hi, darling. How you doing? I'm good. How, how was your day? fine, thank you. Belle, call Sure, okay. Yeah, I'm on try. Then how you doing? Yeah, I'm fine. Good afternoon. Good. See there, I'm so tired. I need to relax. I can see. Wo wo ojú ẹ. Wọ́n lo baby mi yọ. Wow. Hmm? Wow. Hmm? So, how was work? No, I was good. Màá gbóná fún ìfúnbámu. Ṣé o lọ rí? Irọ́ ọ̀rọ̀ ṣì wọ̀ mi ò tiẹ̀ lè wọ̀ kí n fi ṣàṣẹ́wó sílẹ̀ for what? Hmm? jẹ́ tí mo kọ́ tí máa ṣe ṣebí kí n lọ sí school ni why not máa lọ sí school náà ní tó bá máa mọ̀ bá ṣe bí ọ̀pọ̀ ni ti bá lọ sí school wọ́n máa ṣe fún nǹkan mi kó dead ọ̀nà ẹ̀rọ ẹ̀gbọ́n náà ò bàbẹ̀ so please. Constance. ẹ̀ẹ́dọ́gbẹ̀ẹ́ ló kọ́ sáyé. Why you dey call me now? Why you dey call me? Don't give me money. Eh, you wan give me money? Abeg no call me, I get money abeg. Hey, customer. Customer. Customer, customer. Wetin happen? Abeg. How you dey now? Yeah, na me you call you now yesterday. Eh, Ṣé olówó lọ́wọ́ ni? Ṣé olówó ni? Ṣé o ní kọ́kọ́? Èmi ló bọ̀ wá sófin ní àjọ owó eré o ẹ̀. Aṣẹ́wó ìdọ́sẹ̀. Ó dàbò rẹ́ mi. Ó sófin wèrè. Olóṣì. Tí ẹ̀ẹ́dẹ́gbẹ̀mọ̀ ni. Woman, look my that. Who they block? Let nobody block me. Let everybody why. You know say why is not angel. You don't put charge for your wife. That's not come. That's not charge. Charge, charge. You know I get where I tell they get customers. Thank you. Let you cook. Ta ló ti ẹ̀rí kí wá sẹ́gbẹ̀ẹ́ ta làwọn ilé ìkọ̀ọ̀kọ̀. Ah. Me, I no dey rush. See this one small as shower olórí ibu olóṣọmọ ibo inú ẹ̀nà. where are these customers na reception no hold there. kí ni bá pariwo gbogbo náà kí ni bá pariwo náà. Ah! abeg abeg no dey speak your own gbàtígbàtí for here o. gbàtígbàtí kọ́ ni orí olóṣù aṣọ àwọn na my name abeg abeg make not keep quiet you no let me person sef with all this package wey you carry up and down. Hey, ee àwọn Who they? kú lè tọ tv báyìí kí ló ṣẹlẹ̀ gbogbo ṣé bá rọjà náà báyìí. una na no start for yam una na no start for yam una na no start for yam fathers dem you no be for child abuse. who dey na you don start jare. you don start you don start. ene na get my bro. that's why you dey do for ah, house asawo no go talk. you sure say mama don say you dey outside. small asawo. big asawo. o ti fi owó ti fi gbogbo owó tó ń gbà ó ti fi so. òkò ẹ èmi nìkan tí mo fi ń sí ma bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìsìnkálẹ̀ wà bẹ́ẹ̀. asawo no block me ọ̀nà fún ẹ̀fẹ̀ asawo no block me ọ̀nà asawo no block me ọ̀nà. Oh. only you get the shit. Hey! Hey! Hey! Baba, what's going on? Five. Yoruba win. Baba All of them win. Win. Na my customer. Mi ò rí dáadáa. Abẹ́ ló lè ṣáà ló lè ṣáà Ní sùn, ṣé kìí ṣe fún tí mo lè tẹ̀sẹ̀? Mo ń bọ̀ jẹ́ àwọn tó kù. Everybody go follow me, no worry. Eh? you don't forget me i ah, no forget Mommy, you na mommy you carry last week o oh, daddy eh, daddy Nah. see you still dey there walai you dey there right and lie no be phone o oh. this one na phone the use eh. baba okay I'll dey come no worry okay baba no worry baba come hey, hey. this one I shine now. Oh. this one okay. na abia state abia fill up. fill up. eh oga fill up. fill up. am come on this thing ah, you see I say stop. soft come on am comot am. Ah. This one point. This one not. Wetin be your own? Wetin be your own? I no go advertise. Advertise. This one not be phone. Eh, phone. Eh? I no dey buy phone. My wrist fit not proud. Na you dey buy. The thing wey dey exterior na him dey interior. Oga, this one na child abuse o. This one. Eh? Ah, fill am. Make am fill am. No worry, Baba. Eh? Baba, you don't see me. me. I don't see somebody where I see. Baba, me I be better than Blair. I go pepper you, a filler. Child abuse, child oh. abuse. Baba, I get market. Pepper, no, no, no, just down. Eh? Pepper them down. Eh, pepper them down. I go pepper you, Baba. No ah. worry, how much you want pay? This ah, one, how much? I go pay 200. 200 follow. ti pa mí o. I go do take away. No, but tomorrow, tomorrow, tomorrow. I go do take away for you. No, like, set on the suit. You no kill me. Let's talk. Baba make I follow now. Na four hundred yo. Four hundred you wan pay. Wan pay. Abeg show na like this I go come see the first time iṣẹ́ kí nìyóò ẹ̀yin obìnrin iṣẹ́ tẹ́ ń mú ṣayé kò sunwọ̀n láwùjọ. ìgbónúkan yìí máa ń lọ láàrin òru àbó ti gbé àwọn obìnrin kan wá tó máa ń gbé wọn pamọ́ sínú ilé mi kó wá jẹ́ pé tèmi bá ti sùn àwa máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ló máa bá wọn lájọṣepọ̀ because tó bá máa fi padà sórí bẹ́ẹ̀dì a kò máa mí lókè lókè lókè lókè ni kí lọkùnrin yìí máa ṣe láàrin òru dá kò burú ọjọ́ náà dé kan lénìí lọ́jọ́ tí ọwọ́ pálábẹ́ẹ̀ bá máa ségi. kó má jọ bẹ́ẹ̀ o kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ o kò lè ṣe ṣe kó má lè ṣe o nítorí ilé ẹlẹ́rù nílé wa ẹ̀ẹ́bàyà yó ẹ̀ẹ́bàyà ìbílẹ̀ ẹ̀ẹ́bàyà nílé wa ẹ̀ẹ́bàyà yó orin máa kọ́ ẹ̀ẹ́bàyà yó. ẹ kúlé o ah. bọ́lá. Ooh. Um, wọ́n sọ gbàgbà ẹ̀yà ẹ̀yà wọ́ ṣòro wọn ní wọ́n ṣì wà lórí investigation lọ́wọ́ pé by the time tó ma fi parí then a máa next thing tá ma bá ṣe but just calm down. I can't calm down baby you understand àbí irú investigation òṣèré olórí burúkú ogun ló ń ṣe gan Eh, for two weeks now mi ò tí ì doyin and you are telling me to calm down it's not that easy well, now take it baby. Easy. calm down oh, see everything God. is gonna be fine amari okay sori um ó possible kò jẹ́ pé ó tẹ̀lé àwọn ọ̀rẹ́ travel o tí kò fẹ́ jẹ́ kó mọ̀ èmi náà ṣe irú ẹ̀ fún mọ́mí sígbà tí mo wà lamẹ́ríkà náà. Ah, baby no you don't understand bó bẹ́ẹ̀ mi àti doyin ṣe wà ní she can never ever lie to me mo mọ̀ dáadáa eh oh my god i need to see her baby i need to see her um, she's she's all i have. bola calm down i know and i understand it okay sure calm down amari okay ibi tá a sọ pa fẹ́ lọ nǹkan. Ah, I don't know I don't know about that Me, ti mọ bóyá máa lọ because money ní láti kọ́kọ́ you know. I don't know what to do right now I don't even know why this is happening to me I don't know where my sister is Calm down now. come on kó látọjọ́ ti popsi ati mo ti ń try láti rí ẹ tó ti fẹ́ mú ẹ now wọn one wá opportunity wọn wà available àtúnrí wọn. baby i don't know i need to see my sister. you will see your sister. when trust me. when. Tell me when. When? Ah, God. Come, come, come, come, come, come, come. come. No, just calm down. ah, my dear. My darling. Báwo ni? Kò bad. Mm. Ẹ ti ṣe tán wo ibi tí mò ń lọ yìí mi ò ní pẹ́ dé tí n bá dẹ̀ máa pẹ́ máa pẹ́ ẹ láti jẹ́ kó mọ̀ mi ò tẹ̀ ní pẹ́. ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ mọ tó máa ṣẹlẹ̀ ẹ máa pẹ́ o ẹ ní pẹ́ ẹ ṣáà pè mí kẹ́ ẹ sọ fún mi wípé mo máa pẹ́ o tàbí mi ò ní wálé níjẹrin oúnjẹ mi waste ìjẹta the same thing ìjà àná dìtẹ àná yẹn náà mo rí pé kàn má lè kó má dàbí epo tí ń di gbogbo ìgbà má lè lọ sùn láago mẹ́jọ. má bínú jọ má bínú sórí mo á promise yìí pé èyí máa tètè wọlé màá dẹ̀ mí sọ yìí pé mo jẹ oúnjẹ yẹn dáadáa ṣe ti gbọ́. alright yeah that's my okay ẹ ẹ wọn pẹ and drive. mo ní driver yẹn wà. o ti ojú òde yìí sálẹ̀. ṣé o ti fa mọ́tò yẹn. láti gbà wo o ti ń dúró. Mhm. Ah. ara rẹ̀ ń. All ẹ má wọlé sẹmó tó dání màá bá yín ṣe sílẹ̀ ó dà o. abiyamọ ayé iṣẹ́ mẹ́rọ wa láti ṣe. dìá má ṣe bó ṣe tó náà má ṣe bó ṣe tó má lọ dúdú ọlọ́mọ fọlọ́ba bẹ́ẹ̀ wọn ọmọ tó bí má fún ọmọ ilé mẹ́jọ kẹ́rù èèyàn méjì tèèyàn gan ṣe kú ojú tó ọlọ́mọ fọlọ́ba bẹ́ẹ̀ jọ má ṣe jọ bẹ̀rẹ̀ kọ́ lé eléyìí dìá jọ. ajá ní ṣé ṣépè fún ẹ. dúró how many times mo máa sọ fún ẹ do I have to repeat myself again and again and again that pé mi ò fẹ́ mọ́ mo máa fi ẹ́ sílẹ̀ ó mọ yọdún tí mo ti kọ́ ẹ́lẹ̀ nínú ọkàn mi ni mo ní kó fi mí sílẹ̀ kó jẹ́ lọ ṣègbé sí ayé mi ó dẹ̀ sọ fún mi pé kí má lọ kí má lọ kí má lọ ṣé ò ya wèrè. wọ́n ní kàyà wá skul ni bó tó mọ kó tó ṣẹlẹ̀ sùúrù léèrè sùúrù léèrè owó tán ọmọ tó fi lẹ̀ náà. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pórí ẹ̀ ti gbálẹ̀ ni ní ayé ẹ̀ tó bá fi kú má ti sọ fún mi pé sùúrù léèrè mọ̀ omi táwọn ọmọ dàgbà dé ṣé mọ láti ìgbà tá a ti wà ní sisi lórí pé ó máa da fún ẹ ó máa da fún ẹ ó máa da fún ẹ mo rò pé bóyá ti má má rí ẹ tán bóyá yóò bóyá ìyípadà kọ́kọ́ máa dé Àjàní kọ̀rọ̀ ká yí ẹ̀dà ìṣẹ́ ló burú sí i ẹ̀wọ̀n òbí tó jọ rí àwọn ọmọ wa dé ọwọ́ tó sọ fẹ́ mi pé sùúrù lérè kò ní dá fún ẹ pẹ̀lú sùúrù tó sọ pé lóore. ẹ ẹ ẹ wo tàn ọmọdé yìí ta ló máa ṣe ìyá fún wọn. bẹ́ẹ̀ náà ya wèrè eh, eh. kí ló ṣe wọn ní tọ́jú ara sáwọn ilé wa jòròbó ọlọ́run ló wọ ọmọ wèrè. ẹdí eh, ẹdí ẹdí nísù nísù nísù ibi tó sọ ọ lọpẹ sọ òde bẹ́ẹ̀ o ọlọ́run ní jẹ kí ọkọ kú ni wa o ọlọ́run ní jẹ okú òdìá wàá sì yá ọmọ ẹ pẹ ọlọ́run ní jẹ okú. ìwọ tó àlá ti stop mi bá kú olónà ẹ wo tó bá yẹ yìí ti ẹ tọ́jú ara yín ẹ má rò pé ròbó ni kẹ má rò pé bóyá kinní kan ẹ jẹ́ tọ́jú ara yín kọ́là ló bá yín tẹ̀ ṣe mọ́. díẹ̀ ó máa ń lọ ó máa ó ṣe gan o ó ṣe kí ló ń pa yín lẹ́kún ẹ fi ọkàn yín balẹ̀ ẹ má wọrí máa mọ bí ṣe máa ṣe rá mi ẹrù èèyàn méjì ti dìtẹ̀ ọkàn nìyẹn ṣẹgbọ́ ẹ wọnú ilé kẹ lọ jẹ àmàlà tó wà nílé yẹn ṣẹgbọ́ ẹ lọ jẹ àmàlà tó wà nílé ẹ lọ jẹ lè ṣe kó má rí bẹ́ẹ̀ o kò lè ṣe kó má jọ bẹ́ẹ̀ o kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ o kò lè ṣe kó má jọ bẹ́ẹ̀ o nítorí ilé ẹlẹ́rọ nílé wa ẹ̀ báyà yó. ilé ẹlẹ́rọ nílé wa ẹ̀ báyà yó. orí tọ́tọ́tọ́ wọn máa pọ̀ ẹ̀ báyà yó. wọ́n fúnra wọn lá fúnra wọn jẹ́ o ẹ̀ báyà yó. ìjọ̀gbọ̀n ní ṣáṣá ẹ̀ báyà yó.